الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه أدرككم الله وبركاته ترى ركعت الأخوان إلى محمد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم وفي العالمين إنك حميد مجيد الحمد لله أدوك صلاة سبحانه وتعالى إليه سيوتو في عنو الدعاء قد أسجو كوي لي لي أجا ريت الله نسو شوال أسنسا تفاية السلام عليكم ورحمة الله وبركاته بيتا بابا دي هنا الباب السابع والأربعون الباب السابع والأربعون وجونا في تعديني آه، آه، ما تعديني هذا فوتسون آه وني آه، حدثنا بشر كان باب يعني باب لولد قرة العين أما كان ni وجونا تنجي ojú ọ̀nà tó ìtutù ojú ni. حدثنا بشر محمد قال أخبرنا عبد الله قال أخبرنا صفوان بن عمرو صفوان بن عمرو قال حدثني عبد الرحمن حدثني حدثني عبد الرحمن بن جبال بن نفيل عن أبيه قال جلسنا جلسنا إلى المقدار بن الأسود يوما فمر به رجل فقال طوبى لهاتين العينين اللتين رأتا رسول الله صلى الله عليه وسلم والله لوجدنا أن رأينا ما رأيت وشهدنا ما شهدت فاستجب فجعلت أعجب ما قال إلا خيرا ثم أقبل عليه فقال ما يحمل الرجل على أن يتمنى محضرا بيده الله عنه لا يدري لا يدري لو شهده كيف يكون wọ́n ní bẹ́sẹ̀rù bùn Muhammad wọ́n ní Abdullahi fún wa ní ọ̀rọ̀ wọ́n ní sọ fún wa náà ó fún wa ní ọ̀rọ̀ pípé Abdulrahman bùn Jubair bùn Nufair wọ́n bá mi sọ̀rọ̀ látọ̀dọ̀ bàbá rẹ̀ kọ́lá jókòó ti àlìmìkìdá bùn al-Aswad yawman ajókòó ti mèkìdá àdúgbò aṣọ́wádìí ìjọ kan arákùnrin kan wá kọjá lára rẹ̀ àwọn àtọ̀pẹ́ tó bá a lè ha tẹ́yìn ilẹ̀ àyìnà yìí ní alákàyìn ní rọ àtà rasulullahi sallallahu alayhi wa sallam wọ́n ní oríire kọ́ máa jẹ́ ti ojú méjì tó ṣe pé rí òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa ojú méjì yìí tó rí òjíṣẹ́ wàláhì wọ́n ní mo fi ọlọrun ọba búra lẹ́wàdí dìna àná ọ̀rọ̀ ayé náà mọ ọ̀rọ̀ ayé ìwò wa ọjà pípa wa náà rí ohun tó rí wọ́n ṣehid náà máa ṣehid ó dẹ̀ ń wá ó ni iwu tó gan ni ọ̀nà pàṣẹ òfìdè bínú ṣe bí afáwa yẹn nìyẹn. àfáàyè wa ní ọjà àtú àjẹbù èmi wà ń sèmọ̀ pé a ah, tọ́wọ̀ yìí ti pọ̀jù bẹ́yẹn kí lọ́fà bínú. mọ́ kọ́lá ẹ̀là kẹrọ dáadáa lọ́sọ̀nà kíkà tóun bá rí àwọn sàbẹ̀ ànẹ́bí tó ti pọ̀jù ni tóun náà gẹ́gẹ́ ní ànẹ́bí báyìí tọ́wọ̀ yìí ti pọ̀jù ni ọ̀nà tó máa fìbàlẹ̀ alẹ́ ọwọ́ àdójú kọ ọwọ́ àsọ fún un pé mọ́ yà mí lọ́rọ́ jùlọ.

tọ́ba jáde pé nǹkan tọ́ba pé kóun gán nìyẹn tóun bá gán ní nǹkan yẹn kí ni tó máa máa ṣẹlẹ̀ sí òun kò mọ́. لم يجيبوه ولا يصدقوه أولا تحمدون الله عز وجل إذا أخرجكم لا تعرفون إلا ربكم تصدقون بما جاء به نبيكم wọ́n ní wàlọ́ọ̀hì èmi sáà fọlọ́ọ̀n búra o làkàtí hádọ́ra rasulallah sallallahu alayhi wa sallam àfọwámú àwọn ìjọ kan ti ṣe kòńgẹ́ òjíṣẹ́ ọlọ́run tó ipá àwọn ọjọ́ yẹn kábàáhùmọ́lọ́hùn alámọ́nà kéré ìhìmùsí jahannam ọlọ́run wá dojú wọn bó náírà yìí ní ẹ̀já nẹ́mọ́. wọ́n gẹ́ náà nẹ́bí já nẹ́bọ́ náà wọ́n tó fi wọ̀. kí ló fà yẹn lámúyú ti ebó wọn ọ̀dà nẹ́bí lóhùn wọn lámúyú sọ́dí kóòbù wọn gba lódodo níbi ohun tó múlò rẹ̀ wá. awàlá tàhmadu nàlọ́ kéèyàn wá ní máa dúpẹ́ fọlọ́ èdè illa mọ̀ ẹ̀rí tẹ̀lé tún gbà lọ́dọọdọ wọn tá ànábì mú wa kọ́dí kò fi ìtumọ̀ ìbàlẹ̀ àbẹ̀rẹ̀ ìrìkò ẹ̀yẹ́ ti tó yìí irú àdẹ́wò tọ́ka àwọn ẹlòmí ọ̀kẹ́ yín ó nìyẹn ó ti tó yìí. لقد بعث النبي صلى الله عليه وسلم على أشد حال بعض الكوفة عن النبي قصر قصرة وجاهلية ويرون أن دين أفضل من عبادة على الفعل فجاء قال فرق به بين الحق والباطل وفرق به بين الوالد وولده حتى إن كان الرجل ليرى والده أو ولده والده وولده وأخاه أو أخاه كافرا وقد فتح الله قفل قفل قلبي للإيمان ويعلم أنه إن علك دخل النار فلا تأخذه عنه عينه وهو يعلم أن حبيبه في النار a adla nodụri ynoradyoni onyewala gị oke nrụ ụ لقد بعث النبي صلى الله عليه وسلم pàápàá wọn ti gbà nábì dìde ala shaddi hali lórí ìṣesí tó le koko jù بعث عليها نبي قط ìṣesí yẹn le koko níṣesí tó le jù tí wọn máa ń gbà nábì dìde nítorí ẹ ìfàkàràsìn wajahiliyya wọn gbà nábì dìde lákòókò kan tó ṣe pé kò sá nábì kẹkẹ ń ta mọ. mọ̀jáhìlìyà wọ́n tún gbà nẹ́bí dìde lásìkò àìmọ̀kànmọ̀kàn àìmọ̀kàn táwọn wíyọ̀ òun ni àìmọ̀ Islam wo kì í ṣe àìmọ̀kàn ayé olódò kò lè há nǹkan sórí o àbí kò lè dá bọ̀ ẹ̀rí. mọ́ yàrá òun náà àsìkò tí gbà dìde yìí àwọn èèyàn tó wà láyé ń gbà yẹn wọn ò rí àmì sọ̀sọ́lá wa dé pẹ̀lú fọ̀rọ̀kọ́n ẹgbẹ́ fọ̀rọ̀kọ́n yìí akúnrọ́pọ̀ tọ́ fárọ̀kọ́ bẹ́yìnà bíhi bẹ́yìnà lẹ́hàkì wàlbáàfẹ́ tó epo fi ń pín òdodo àti bàjẹ́ wọ́n fárọ̀kọ́ bíhi bẹ́yìnà liwáyálé bí wọ́n wálé dé bákan náà ó dẹ́ fi ń sọ ìpínyà pẹ̀lú ohun tó ń fẹ́ràn nẹ́bì ó fi ń sọ ìpínyà láàrin bàbá àtọmọ nígbà tí bàbá bá wà lórí ìlànà tọmọ sí lórí ìlànà. حتى إن كان الرجل لا يرى والده أو ولده أو أخاه كافرا níbi tó ń pin àyè dé èèyàn dẹ̀ sì máa rí bàbá rẹ̀ àbọ́mọ ẹ̀ abárakùnrin rẹ̀ yẹn máa rí sí kékeré á sì ra rẹ̀ tó lùgbàgbọ́ lòlò ọba bàbá ẹ̀ láláì nígbàgbọ́ ọ̀ràn ọmọ ẹ̀ kò nígbàgbọ́ arákùnrin ò nígbàgbọ́ ọlọ́run wá sí àgálágodo ọkàn tiẹ̀ bil iman pẹ̀lú kíni o pẹ̀lú gbàgbọ́. wọ́n yá àlẹ́mọ anáru ìhálàkà dákàlà náà òun náà dẹ́ ti mọ̀ ìpè tóun bá parun tóun bá parun láì já sí fóun nígbàgbọ́ òun máa wọná àti kójú òun ọ̀dẹ̀ lè tutù wàhùwà yá àlẹ́mọ kò lè dùn mọ́ òun tí ó sì màmá dájú wípé ẹni tó jẹ́ nìkejì òun ní inú náà lọ́la wà wà á nà ha lè lẹ́tì kọ́ lọ́lọ́ àtọ̀jẹ́lì wọ́n ní àti pé rọ̀rọ̀ yẹn lọ́lọ́wọ́n ọba àlekè ọlá ń sọ ń pa rẹ̀ pé والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين wọ́n ní àwọn ẹni tó ṣe pé wọ́n á máa ṣàdúrà wọ́n máa ń bẹ lọ sí ọlọ́run ọbẹ̀ lẹ́dàá wa. táwa lọ́rẹ̀ kárí nínú àwọn ìyàwó wa ọlọ́run táwa lọ́rẹ̀ kárí nínú àwọn àrọ́mọdọ́mọ wa qurrata a'yun àwọn tó máa jẹ́ ìtutù ojú ìyẹn ni pé báwọn náà ti gbà fà ìdí káwọn náà gbà fà ìparí ayé wọn kó wá wá ní aṣáájú fáwọn tó ń sí fáwọn tó ń ọlọ wọn ní ọlọ́run wa sọ yìí pé láyọ̀ nílò áfídì bọ́ọ̀lìmí bó ti wà nù bá kọ́rọ̀ wípé àwọn tó bá yá lábòsí nínú àwọn àrọ́mọdọ́mọ rẹ ìyẹn àbí la Ibrahim bá tó ń ṣàdúrà yẹn àlùkáwà ní mi ò ní jẹ́ tiwọn ẹ̀kọ́lọ́ sọ pé ní ìjà ìlú kàlí nẹ́ẹ̀sì ìmáàmà nígbà tó lọ́wọ́ sọ fún ẹbí láyìn bọ̀rọ̀ sí wọn ní sẹ́lá wípé mo gbé ẹ kalẹ̀ fáwọn èèyàn pé kó máa já sáájú wọn ọjà òkọ sí wọn nàbí ilé ìbọn ní wọn sọlá wọn àrọmọdọmọ mi jẹ màá já o káwọn àrọmọdọmọ mi náà kí wọ́n jẹ́ aṣáájú dáadáa ọlọ́wọ́n láyà náà ló áhìdí bọ́ọ̀lìmí àwọn alábòsí àlùkáwà ní èmi ò ní jẹ tiwọn ìyẹn ni pé ẹni tí ò bá sábòsí náà àrọmọdọmọ ẹ ni wọ́n máa ẹbí la fi máa lọ fún wa lọ́pọ̀lọpọ̀ gbà ọmọ àfáàní àfáàní kó ni o ẹ̀rí kó kéwú ni kó sì nímọ̀ ni o tí fi lè dínkù bá bẹ̀. ṣùgbọ́n ní àwọn bẹ́yẹn pé àwọn aráàlú kan wọ́n ní àwọn làwọn àwọn làwọn sọ pé ewúrẹ́ ni ni ni ewúrẹ́ tí ewúrẹ́ lè kọ́ yẹn kéwú ewúrẹ́ lè kọ́ yẹn kéwú ní ẹ̀ bá jókòó lórí bẹ́yẹn fẹ́ kéwúrẹ́ kan kò lè gbọ́ yé.

tọ́ba rí àwọn aráalé rẹ̀ tí wọ́n ń bá kẹ́gbẹ́ nípa ìtẹ̀lé tọ́lọ́run tó rọbí dáálé inú ẹ̀ máa dùn ẹ̀rí ọkàn rẹ̀ yẹn ní pé inú rẹ̀ máa dùn gan ojú ẹ̀dẹ̀ sì máa kún tù lílé musa àdá fìfì tì í nítorí àtìlẹyìn torí inú ẹ̀sìn yẹn ìkúnlápá ẹ̀rí àti bó ṣe ń wáyé pẹ̀lú ṣẹlẹ̀ tó ń ṣẹlẹ̀ yẹn wípé àwọn ọmọlẹ́bí rẹ̀ náà máa wà nú ẹni tí wọ́n jọ wọlé àlùjáde alákọ̀ọ́lé. Ẹ̀rí. Àgbọ̀ yìí kejì dábàá náà hadith yìí. Òun náà ní pé àlùwọ́nà tó lẹ́ni kakọ́rọ̀ bí ìlà ayé. Ọmọ tó tún máa tó jú máa tutù pẹ̀lú ẹ̀. Òun náà ní àlùwọ́nà tó sọ̀lẹ̀. Ọmọ dáadáa ni o. Kìí sọ ọmọ jàǹgóró àbọ̀mọkọ́mọ ọmọ tó ń fagbó ó mọ̀ gógóró. Ọdún kẹ̀kẹ́ wọn tutù pẹ̀lú ẹ̀ ní o tó jọ́ ọ̀bà fún gbóná pẹ̀lú ẹ̀ lókun. ìyẹn máa sunkún gbóná pẹ̀lú ẹ̀ laysa kullu waladin bi qurrati ayni kì í ṣe gbogbo ọmọ lèyàn lè rí tutù ojú pẹ̀lú ẹ̀ ọmọ ọtọ́ọ̀gì tutù ojú wo lọ́wọ́ pẹ̀lú yẹn àbọ̀mọ tí ò kírun ọmọ tí ò gbà ọmọ tí ò ní ìtutù ojú sí ọmọ dáadáa káàkiri dà jọ sí láàrin tó irú ilé

sọ́yìn báwọn ẹ̀ sọ́jẹ́ kéfèé nínú mọ́lẹ́bí ẹ ọgbà pé kéfèé ni wọ́n dẹ̀gbà fún nígbàgbọ́ òdodo ni ọ́ tí wọ́n sì tún rẹ̀ kàn fún ọ pé káwọn náà ti ẹ̀sẹ̀ sí bí wọn náà ti ń sẹ̀sì ìyẹn náà ti tọ̀ ẹ̀rí ojú ọ̀nà mi ìlà tó fẹ́ mú yìí ìyẹn jẹ́ forty eight àlùbáàbò sámínú wà làbàrún báàbò mọ̀ndé àlè sọ àkébìkì ẹni tí ń sàdó ǹjẹ́ kọ́mọ rẹ̀ pọ̀ àti àlè ìṣàdúrà rẹ̀ kìí ṣe ìmọ̀ pípọ̀ nìkan la lè sọ̀rọ̀ a lè sọ̀rọ̀ kọ́mọ pọ̀ a lè sọ̀rọ̀ kí dúkìá pọ̀ ẹ̀rí kọ́sà ti jọmọ dáadáa kó sì jẹ́ dúkìá tá a lè fi ṣe tọ́lọ́ ọ̀nà حدثنا موسى بن إسماعيل حدثنا سليمان بن المغيرة عن أنس قال دخلت النبي صلى الله عليه وسلم يوما وما هو إلا أنا وأمي وأمي أراني قالت إذا دخل علينا فقال لنا ألا أصلي بكم وذاك في غير وقت الصلاة فقال رجل من القوم وإن جعل عنك منه فقال جعله عن يمينه ثم صلى بنا ثم جعلنا أهل البيت بكل خير من خير الدنيا والآخرة فقال آه أنا موسى بن إسماعيل ọwí hadithi fún wa yìí pé Suleiman bin Mughira òun náà sọ fún wa yìí pé ọ̀rọ̀ wa látọ̀dọ̀ sábẹ̀ látọ̀dọ̀ Anas Malik ó ní ma wọlé tí anabi ń jọka sallallahu alaihi wasallam Anas ní sọ bẹ́ẹ̀ ẹ má jẹ́ ká gbàgbé pé Anas àwọn ọlọ́jẹ́ ọmọ ọ̀dọ̀ fún anabi fún odidi ọdún mẹ́wàá olóhùn jẹ́ ọmọ ọdún mẹ́wàá àmọ́ òun mú wọn lọ sọ́dọ̀ anabi pé kóun máa ti bọ̀ yìí sìn tó bá fẹ́ mú gá tó fẹ́ máa wò kóun máa bá wò anabi dẹ̀ jáde láyé òun dọ́mọ ogún ọdún Anas bin Malik radiyallahu ta'ala anhu ó ní máa wọlé ti ànábì ń jọkàn wọ́n ní wọ́n máa wọ illa ana wọ́n ní kọ́ wá sẹ́nì kankan pẹ̀lú àwọn afọ́hún àti màmá mi àtẹni tó ń pè ní Ummu Haram màmá rẹ̀ náà ni wọ́n ń pè ní Rumaysa àbí Rumaysa wọ́n máa ń pè ní Ummu Sulaym mi àti Ummu Haram Ummu Haram mi ò pè ní má tún kéwú ń bẹ́ẹ̀ ni ọ. ọmọ haram ọjà káàlàtì àbúrò ìyá mi ní í ṣe. ìdákàlà ẹlẹ́yìnà wọn ní bó ṣe wọlé tì wá nìyẹn. wọn nígbà tí wọn wọlé tì wọn wá sọ pé aláwọ sọlẹ bí kùn òjíṣẹ́ Ọlọ́run ní sọ bẹ́ẹ̀. ẹ wá jẹ́ ń kírun fún yín. ẹ jẹ́ ń kírun fún yín. wọn ní ọ̀dọ́ àlìkà fi ẹ̀rọ ẹni wá ti sọ̀lá àsìkò yẹn ẹdẹ yẹn sàtìkù ọ̀run káà ní bọ́yá yìí làlá fẹ́ kí àbá sùn báà àbẹ̀rẹ̀ kálá ń sáré àlùmọ́gáyà àbí ìṣá nìfọ̀kọ́ làwọn jọba mi náà kọ́ ẹnìkan wá sọ̀rọ̀ nínú àwọn ọ̀jọ́ yìí pé fàáyín lè já alẹ́ ẹnẹsàn mí àti láwọn ẹni tó fẹ́ kírun jàmáà yìí ẹ̀rí ànẹ́bí àwọn ni lè mọ́mù anẹ́sùn bẹ́ẹ̀ ìyá anẹ́sùn bẹ́ẹ̀ ọmọ haramu bẹ́ẹ̀ obìnrin kóbìnrin jẹ́ mélòó ọjọ́ méjì ọkùnrin jẹ́ mélòó ọjọ́ méjì ẹ̀rí. ẹ oníbèrè wa ń béèrè nínú àwọn tó ń gbádìí èsì yìí ń jọ yìí pé mo wá ní àdúgbò sọlá ń fi ánẹ́sù sí ọwọ́ níbẹ̀ ni jàálẹ̀ wa ni ẹ̀mí ni òfin sọ́ọ̀tù ọbẹ̀ pé jàmọ́ àti bẹ̀rẹ̀ tẹ́ bá ti pé méjì èmi dé ẹni tó fẹ́ ṣe lè mọ́mù fún tó fẹ́ ṣáájú kírun fún tí wọ́n fẹ́ ṣe lè mọ́mù fún ìwọ máa bọ́ sí ọwọ́ òsì ẹ̀ òun máa dún sọ́wọ́ ọ̀tún ẹ̀ tó ti ń kílẹ̀ rẹ̀ wọ́n ló gbé ánẹ́sù sí kíni o. fáwọn ọ̀tún rẹ̀ tòmọ̀sọ́lá bínà ọwọ́ akínrun fún wa ń jọ yẹn ọwọ́ abẹ́lọ́hún fún wa yaani ahlẹ́lbẹ́yì àwọn atajára aléyàn ní sọ̀sọ́lá ń sàdúrà fún wa gbogbo ohun tí ń jó orí ayé wàlẹ́ àkàrà àti náà. Kọ̀dáà lé bí kò lè kọ́ irin. Kọ̀dáà lé kèsè kọ̀dáà lé. Kọ̀dáà lé bí kò lè kọ́ irin kánà bí áàrin dùáyì. أن قال أن قال أن قال اللهم أكثر ماله وولده قل ماما لي أم سليم أو أصبعك يا رسول الله wọn pèrè òjíṣẹ́ Ọlọ́run kó wá ìdí mu ọmọ ọ̀dọ̀ rẹ kéńkélé yìí yàní sọgọrọ alikẹlima ha ìdàkàrẹ sọmọmọ kẹbìtara yẹ kó ní mo alẹsùn ẹlẹmọ kẹbìtà kọọdìm wọn alẹsùn ẹlẹmọ sọgọ kó wá ìdí mu wọn máa dáwọ ọ̀padà síbẹ̀ lọ́ọ́ ti di kékeré àwọn ni yàrá sùn lọ́lọ́ ilé òjíṣẹ́ Ọlọ́run. kó wáyé dímú ka ọmọ ọ̀dọ̀ rẹ kékeré yìí yàwó àlàjì àyìn náà àmọ́ ọ̀ èdè ọ̀hún rò. ó ní ya Rasulullah lórí òjíṣẹ́ ọlọ́run kó wáyé dímú ọmọ ọ̀dọ̀ rẹ kékeré yìí ó di ọ̀hún bá ń bẹ lọ́hùn fún. wọ́n ní bá nẹ́bí ṣe sàdúrà fún ibi kó gbogbo ohun tí ń jóore ó ní ṣùgbọ́n ní parí àdúrà yẹn òun gbọ́ nẹ́bí ń bẹ wípé aláhùnmá ọlọ́run jẹ́ kí dúkìá anẹ́sù pọ̀ jẹ́ kọ́ yọ lówó wọn lè tọrọ owó fún yẹn àwọn àgbẹ̀fẹ́ ọlọ́run tẹ̀ fún wa lọ́wọ́ ọ̀hún bóyá tètè àbá ní tètè ó ní tètè. torí nkú yìí ló ń wí yẹn ẹ̀tọ́ lówó ó sì máa bẹ̀rẹ̀ ọgbẹ́ ọlọ́run fún wa lówó ká lè fi ṣe tìwọ́ ọlọ́run ọyàn ẹ̀bẹ̀ fún wa lọ́mọ tó dáa. ṣébí o gba àwọn ẹni tó ń tẹ́lẹ̀ bí ẹ̀bẹ̀ lọ́n fún akọ́kọ́ lọ́wọ́ ó ọlọ́run jẹ́ kí dúkìá rẹ̀ pọ̀ wọ́n wá ládàá òjé kọ́ ọmọ ẹ̀ pọ̀ wọ́n bá rè kìlà kó wá fi gbòòfò. ẹ̀rí hmm. wọ́n ní àgbọ̀ àkọ́kọ́ wọ ìdímọ̀ sí ayẹwi sógìrọ sógìrọ wọ́n wí gbólóhùn yẹn ní tàtúgìrù wọ́n wí bí kékeré lè ní tàánú. ẹ wọtọlẹbẹ ńlẹ mazidi ṣàtàkà àti wípé àánú yẹn tó ti wá lágbára gan nípa bọmọ yẹn ti kéré kìí ṣe wípé yẹpẹrẹ rẹ ọyẹyẹ rẹ ṣùgbọ́n bí ẹ bá fẹ́ bẹ̀rẹ̀ kí ohun téèyàn fẹ́ máa gbọ́ yín pa ismu tàbùdérù náà ní ike ṣe àlẹ́sùmọ́lẹ́mọ́ fọ́nká òun ni pé yẹn kéré nǹkan sílá ó lè jẹ́ tàhábùbán wọ́tàrọ̀ ẹ̀rọ mẹ́rin wọtẹlẹtọfà wọṣẹfàrà ó lè jẹ sànú àbí tìtẹ bírò Lukman tó sọ fọmọ rẹ̀ pé abúlé láàrá tó ṣe kìbìlá sẹni tá a bá fẹ́ kọ́ lítà òyìnbí àwọn ayẹyẹ rẹ̀ yẹn gbọ́dọ̀ yẹyẹ rẹ̀ ó pọn lé tọ́wọ́ fi èyí gbégbó tó wí yẹn kì í ṣe kọ́ bí ìwọ ọmọ kíntìnì ètè bẹ́ẹ̀ ó ń bá a sọ̀rọ̀ níbà sọ̀rọ̀ àánú pé ọmọ yìí tó àánú mi ti ń ṣe ọ́ mo ti ń sọ yìí gbọ́ yé dáadáa o má fi nǹkan kejì ọ̀rọ̀ wọn nínú ìjọsìn wọn ìnà ṣẹ́ríkà làbẹ́lòmù àárín. sọ níbẹ̀ yẹn ká lọ gbàgbọ́ yìí pé kò wá ìdí mú ká tó wí mẹ́ ẹ títí kó yẹpẹrẹ rẹ̀ ní pípé ìtànú. nínú àgbọ̀yé táwọn àgbọ̀yé nù hadith yìí àdúrà tá a nẹ́bi sí i àdúrà yẹn dẹ̀ rí bẹ́ẹ̀ gbígbà àdúrà yẹn ọwọ́ á jẹ́ min àìlá mi nù bọ̀ wá ọ nínú àmì ìjà nẹ́bí rẹ̀ sọ pé kò dá o lójú ìwọ lè ṣàdúrà ní ọ̀gbọ́n sọ pé yóò gbà lóòótọ́ ọlọ́run ti sàlùkáwà ní ṣùgbọ́n nǹkan yẹn gẹ́lẹ́ ó máa máa rí bẹ́ẹ̀ o lè sọ bẹ́ẹ̀ ọlọ́run ti sàlùkáwà ní lásán wípé yẹn lọ pé bí hakisa ilé ike ọlọ́run ìbẹ́ ọlọ́run ti ń ṣe gbà bí ilé mọ́ ń mi bí ilé ìyẹn léwu pẹ̀lú ìwà alìjábà òun ni ìjẹ́pẹ̀ wàlìjábà sífàtún bìsífàtún wàhí tabaraka wa ta'ala ó lè jẹ́ ròyìn kẹ́nu ròyìn ọlọ́run bá subhanahu wa ta'ala èyí tó ti pa àlè fi bẹ́ lọ́wọ́ ẹ máa pa àlè fi ròyìn ọlọ́run bá bẹ́ lọ́wọ́ àbẹ́ẹ̀kọ́ obìnrin gbọ́dọ̀ wá lóbi hakisa ilé kìí sáwọn ènìyàn ló ń tọrọ ń pa wọn ṣùgbọ́n ìròyìn kan ní ló fi ń tọrọ pẹ̀lú ìwọ tí ń bẹ fún àwọn ọwọ́ àwọn oníbèrè kí ni wọ́n yẹ al-ijaba òun ni ìjẹ́ pé náà ti sọ wípé ẹ pè mí àtẹ̀jẹ̀ bùdákùn máa ṣe kí ni ọ máa jẹ́ pé yín káwá ṣàdúrà kó rí bẹ́ẹ̀ ànábì lónìí sallallahu alaihi wasallam ti sọ nínú ọ̀ǹtẹ̀ lọ́sọ́tún náà ọ̀hún sọ la àlọ́dọ̀ ar-rasul àyìn bá àdínkùn bá àdàn ẹ má ṣàdúrà sànàbì bá ṣe di yín ń ṣe iná ìníyàwó ṣé ó ti dán lójú pé nǹkan ẹni ti dánwó yẹn ọdọ lójú kó ti dánwó yẹn àdúrà nẹ́bí làdúrà ló pé tó bá wí àfàìwí ni ò rí bẹ́ẹ̀ ìyẹn dẹ̀ jẹ́ alamu min alami nubu wa ọjà mi kan nínú àmì ipá nẹ́bí ọlọ́run ọba ní ìṣe tó bá ti wí arí bẹ́ẹ̀ lẹ́jà wa a lè ṣe o kéde pọ́lọ́wọ́n ọgbà ó lè gbà sọ́mẹ̀ mi ẹ mọ̀ wípé aṣọ pàdé ẹnìkọ̀ọ̀kan wọ́n máa gbà téèyàn bá kẹ́jú wọ́n á bẹ ànẹ́bí lè pé bóòlù àti kẹ́jú wọ́n ní bẹ́ẹ̀ tí ẹ̀ bá ń sọ pé mo ti títí fa ní ìdẹ̀rí gbígbà àdúrà ó ti ń kẹ́jú nìyẹn tí bá dẹ̀ sàdúrà kókùn mọ̀lẹ́bí já àdúrà rẹ̀ ó máa gbà tí ọba sàdúrà kókùn mọ̀lẹ́bí já àdúrà rẹ̀ ó máa gbà àti gbàdúrà nìyí ọwọ́ tí ó lè gbà wọ́n ti nǹkan béèrè ọlọ́run lè lò ó ní sọ fún yẹn àmì jíjà nẹ́bì rẹ̀ ni pé wọ́n bá ṣe wí gẹ́lẹ́ ó dẹ̀ máa rí bẹ́ẹ̀ ìyẹn ò nídìí pé wọ́n fẹ́ẹ́ fi rọ́pò ẹ̀ẹ́kọ́jẹ́ sọ àti wọ́n sọ jẹ́ níjọ́ gbéjà rẹ̀ fẹ́ẹ́ bíi tiwa ẹ mọ̀ pé tiwa ó lè ṣe déédéé ńgbà mí ó lè lè jẹ́ sọ ọlọ́dẹ lè tọ́jú ẹ̀ yẹn níjọ́ gbéjà fẹ́ẹ́ mọ̀ ṣùgbọ́n àti sẹ́lá bó ṣe wí gẹ́lẹ́ ó máa rí bẹ́ẹ̀ ìyẹn jẹ́ alámúmínà alámínú bó àwọn fẹ́ ninety minutes eh, ẹ̀ pẹ̀lú ọlọ́run àárẹ̀ ń ṣe ọdún ìfẹ́tà gbogbo nkẹta gbogbo ọba wíyàn yóò rí bẹ́ẹ̀ lásìkò gbà rẹ̀ mọ́lọ́tìrì àwọn àníkẹ́lá wa rí kánú adájọ́ gbogbo ẹ gbogbo ọjọ́ ojúmọ́ fi ha àbẹ̀ fi hi kan wà mẹ́ ṣé fi ṣe bí yẹn bá bẹ lọ́wọ́ Ọrọtọ tó wáyé lórí ẹ̀ tó gbòjì táwọn àbá ń sọ pé gbòòdì oríṣi ọrọ wọn ń sọ lórí ẹ̀ kó tó padà di tá a sì fẹ́ lè sọ a lè gbára lé pọ̀ òun náà nìkan yín àlà sáré ọba sọ́nà fún ẹni tí ń ọlọ́run kò fún ẹni tí ń ọlọ́run kò fún ọlọ́run kọ́ wa fi kó rí bẹ́ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ànábì nìkan lónìí ẹ̀rí ọjà àádá nínú alábìnúbó wáṣíhì sallallahu alaihi wasallam nínú àmì jíjà ànábì rẹ̀ lọ́wà ajá ajaba Allahu du'aahu tọ́lá dùn àtúnṣe fánẹ́sù dẹ̀ rí bẹ́ẹ̀ àgbẹ̀ni ọwọ́ ń kórè lẹ́ẹ̀mejì lọ́dún nǹkan gbajúmọ̀ kórè lẹ́ẹ̀mejì lọ́dún ni ọwọ́ à ń kórè lẹ́ẹ̀mejì lọ́dún dúkìá yìí pọ̀ tó háyà. anẹsùn lòun ka gbogbo ọmọ àtàrà ọmọdọmọ àwọn ọjọ gọrùn ẹrí gbọlágbára kódà ọwọ anẹgbà wà ní ìfọdúnlá anẹsùn sálá ń tọrọ kẹmi òwúgùn anẹsùn dàgbà títí ó lé láàdọ́rùn ọdún àádọ́rùn ẹ sáwọn náírà àwọn alákọ̀wé àkókò gbọ́ yorùbá wọn náírà ọ̀tá àádọ́rùn ọdún jù bẹ́ẹ̀ lọ débi pé kò lè gba ẹ mọ́kẹ́ àwọn ọmọdọ́n wọ́n ti dàsíkọ̀ rọ̀ wọ́n ti wà ní àwọn bàbá àgbàlagbà tí wọ́n nìkan máa mi òkèlè kọ̀ọ̀kan. láàrin wákàtí kọ̀ọ̀kan ọwọ́ àdìgbé náà ọwọ́ àdìgbé tó bá ti di ìbẹ̀rẹ̀ rọmọdán báyìí akẹ́ fún àwọn mọ̀sákìnù jọ abá wọn yọba máa mi kele bọ̀ọ̀kan yẹn lọ. ẹ̀rí adó ànẹ́bí dẹ̀ rí bẹ́ẹ̀ ẹ bá lọ ka máa kan nínú ẹ̀ ọwọ́ àná yìí pé ló tún bẹ eléyìí wà nù àmì jíjà nẹ́bí pé ó ṣàdúrà kó rí bẹ́ẹ̀. bákan náà àgbọ́yé kejì tá a máa rí nù hadith yìí talabu du'a min ahli al-khair wa salah ẹni tí yẹn bá rí pẹ́ ní ire ni ìyẹn lè sọ pé ó ṣàdúrà fún yẹn. hadha min at-tawassul al-mashru' nínú àtẹ̀gùn yìí tó bá ṣẹ̀rí àmú òní bẹ́ẹ̀ ni yẹn rí pẹ́ ní ire ni ó yà fáà ni àwọn àfáà wọ̀nyí sẹ́ni yẹ̀yẹ́ ni àpọ́nlé ni wọ́n o. kìí sá àfa nìkan ọba àjẹ àfa àtẹyìn ẹni àpọ́nlé ni wọn tí wọn bá ti dúró déédéé ẹ̀ sì gbọ́rí kìí sá àfa àtúnṣe yìí pé ó fi fáàlù ọwọ́ àtàkùn ó gbé yẹ̀fẹ̀ síwájú ó fi ń ṣeré ọwọ́ à ń retí àwọn ẹni tó bá wá ọjà ọta ẹ dákun ẹ bá ń bí wa

ọba lọ lọ bẹ́ẹ̀ lọ́yọ́ lọ́hùn ẹnu tiẹ̀ gẹ́dọ́dọ̀ lọ́hùn ju tiẹ̀ lọ. ọ̀kẹ́ ńlọ ọ̀fẹ́ nìkan rí kọjá wájú kan ọdẹ rẹ̀ ń sì yòyòyò ló sì tóbi. ọba ń béèrè pé kò kí sọ ń ẹ kí sọ ń ẹ wọn à eléyìí tó bá ní afa. rẹ̀ bá tẹ̀lé rẹ̀. <laughs> nígbà tó fi sáà bẹ́ẹ̀ lómi ṣe tún kọjá nìyẹn kí lẹ́yìn sọ̀n parí ọ́nà eléyìí béèrè ìyàwó àníkù lọ́dà bẹ́ẹ̀ ni wọ́n fọwọ́ nù láì. bọ́bá dẹ̀ wá fọ́dà rẹ̀ tọ́wọ́ bá gbẹ̀bẹ̀ àní gbẹ̀bẹ̀ àmì òsàrà ní sọ́wọ́ rẹ̀ léyìí olóore ju tàkọ́kọ́ lọ. èyí sọ́wọ́ ti yẹn ọ̀fẹ́ lè má ti dédé lọ́dọ̀ ọlọ́run bá o ti pé bàràǹkà ó ti pè o ó ti ka sáàmù ẹ̀jẹ̀ máa ń lọ ka sáàmù kó tó jáde sáàmù tó yàtọ̀ sí àwọn ọkùnrin yó àwọn báyìí ti ka sáàmù bí ọ̀sẹ̀ ń dàda lọ sí à téèyàn máa pọ̀ pọ̀ máa pò máa gbé ẹ̀kọ́ dà ní à ẹni tí wọ́n nílùú yìí àwọn fẹ́ ń àwọn sì jókòó sẹ́yìn ńlá wọ́n ní gbogbo òkè ogun subhanallah hmm. ọba dị pe wọ́n fẹ́ máa lọ ọba bẹ̀rẹ̀ sí ka àwọn sáàmù dáwì kódà onítọ̀hún yẹn lóhun olóhùn náà olóhùn rí ẹ̀ tọ́ta gbogbo orí wọn yẹn gbogbo àwọn oríṣiríṣi sáàmù yẹn ló wí ló wí ló wí lóríṣiríṣi. eléyìí nìkan máa ń sọ bí fún bí ọlọ́run ọba àdìgbà ọlọ́run àná lẹ́ẹ̀lẹ́ ìfi rírí wọn kí wọ́n kírun wọ́n ń bẹ́sù jẹ wọ́n ń bẹ́sù mu àwọn àtẹ̀sù wọn ti jẹ́ ọ̀dọ̀ rẹ̀ bàbá rẹ̀ àmọ̀ bí ìṣe ń kírun ni bóò ni wọ́n ṣe ń kírun jẹ gbogbo mùsùlùmí wọn ní àjọ máa kírun jàmáàní wọn ní àjọ kírun jàmáàní kódà lọ́dọ̀ àwọn ẹni ìṣáájú ẹni tí ọba kírun jàmáàní tó lédè lọ́ọ̀kẹ́ àlùkàbáyọ̀ ayé ẹ dáadáa ṣé kí àwọn ẹni ìsájú tí wọ́n ti lọ á rí àjá ìzù nù ọ̀rẹ́ ya tó bá fẹ́ lọ kí òun yà á yẹn fojú ni àdùnnà sọ́lá ọ̀yọ̀ǹda fún kọ́ kírun lé kábàá sọ pé ìtò lójú lágbárí ó dẹ̀ sí lẹ́sẹ̀ subhanallah ara tún tá lọ bí anẹ́bí ń lórí pé yìí máa lọ kí ọ̀rẹ́ ń

kí wọ́n fẹ́ yóò rí bẹ́ẹ̀ kí wọ́n fẹ́ bímọ ni òun ní ń fún yàn lọ́mọ. àwọn ẹni ọlọ́run bẹ̀ dáadáa má gbàgbé wọn ò sí mọ́ lọ́kàn náà àwọn afẹ́lẹ́ bẹ̀rẹ̀ pé láàfẹ́ kó ọ̀dìdá àbẹ̀tì àrùbá gbogbo kó ló máa ń sáárọ̀ alẹ́ dábì wá sọ. má sọ yìí pé àwọn ẹni tí wọ́n jẹ́ èèyàn kàtẹ́kàtẹ́ àwọn èèyàn pàtàkì tí wọ́n dúró déédéé lórí ẹ̀sìn wọn ti lọ gbogbo ẹni ó kò lè rárá láti bẹ̀rù ọlọ́run ṣé ọlọ́run máa ṣe ọdún ìbọn mi má ṣe ọlọ́run kò dẹ̀ pàṣẹ kígbàgbọ́ rẹ dẹ̀ kún kẹ́kẹ́ kò tún wá nímọ̀ ó ti dẹni ọlọ́run irú ẹ̀ náà wà nínú ẹni tá a lè sọ pé bẹ́ẹ̀ lọ́run fún wa bí tí mò lọ nìyẹn ṣùgbọ́n ẹni tó jókòó tó fi èèpẹ́ ń ṣeré àbọ̀n retí kóun máa máa gbàlejò rere ni ọkàn ń tara ẹ̀jẹ̀ ni ọ ẹ̀rí. tábà wo hadithi oúnjẹ oyin wa ife sọlá bu dùá min ahlil xeyri wa sọlá àwọn tó bá jẹ ní rí tó dẹ̀ jẹ ní dáadáa alẹ́ ní kọ́sà àdúrà fún yẹn àdàmínà sábà sọlẹ̀ ní mọ́ṣọ́rọ́ ọ lè sọ fún pé ẹ bá ní bẹ́ẹ̀ lọ́wọ́ torí àlámọ̀ rí báyìí ìyẹn lè sọ ó wí fún dáadáa sádà yẹn bá gbà ó dùpẹ́ fọlọ́run èsì fáwọn àbàfíà bẹ́ẹ̀ ti ṣe gẹ́lẹ́ náà lórí lọ́jọ́ rẹ̀ lójú wọ́n lọ fẹ́ o tọ́ba bá o dùgbẹ́ fọlọ́ ọfà àwọn dùgbẹ́ fọlọ́ ọfà àwọn dùgbẹ́ fọlọ́ tó o lè jẹ́ fúnra kó o fi fura àbíkèyè yá mo kàn ti kíní bọ́ n bá ní kí n ra búrẹ́dì èyí tí máa ń ga láti bí ìdébí mo ní ká kàn gbé fún yín ni tó àdúrà rẹ ọgbà bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n kọ́ wa kẹ́tù sọ fún pé gẹ́lẹ́ bẹ́ẹ̀ ṣe bí ìrìnlẹ̀ ti dì bẹ́ẹ̀ tọ́lẹ́yìn náà ní pé ó lè jẹ́ yàní àtọ̀rí àtọ̀rí kú àlùmọ̀ṣẹ́lá ìlọṣẹ́rẹ́ tí wọ́n fẹ́ padà mú lọ́lọ́ tọ́jú ló fi fáwọn ẹni àwọn ẹni ìṣáájú wọn fẹ́ kí wọ́n sọ fáwọn pípàdé àti wọn sì yẹn ti gbà ọ̀rọ̀ yẹn ò tí ì yé rárá rárá wọn fẹ́ kí wọ́n sọ fáwọn kí wọ́n pa á mọ́ tọ́jú yẹn sì ọ̀pá á mọ́ ó dúpẹ́ rẹ̀ fọlọ́ tọ́ba lè fẹ́ nìyẹn ní nǹkan kó fún ní nǹkan ọba jẹ mọ́ bẹ́ẹ̀ wọn ò bá nìyẹn di é ṣùgbọ́n kèdè yìí pé ọya sàdọ́ ọya gbowó bíi pé ìyẹn rajà tọ́jú yẹn ọ̀dà àdó àlàwà ti ṣe kìnìyàn

ó sì lè jẹ́ tó dúró déédéé náà ló pé kì í ṣe pọ́ sí jàfa rẹ́rẹ́rẹ́ ṣùgbọ́n yẹn wo ìjọsìn rẹ̀ sí àyẹ̀ni yìí ah, ah. gbogbo ògbà bí mọ́sálásí máa sàlọ̀ àárẹ̀ mẹ́wàá máa ṣe tìláwà lẹ́ẹ̀mẹ́wàá pálapàla ò dẹ̀ sí lọ́wọ́ rẹ̀ ìjẹjẹ kújẹ ìyẹn ti sọ fún dáadáa ìnà àlùkẹ́yọ̀ kéwù rẹ̀ lè má tóbi àríkè tí ìyẹn bẹ́ẹ̀ nínú àwọn ẹni dáadáa ìyẹn lè wá dùn àlọ́dọ̀ rẹ̀ ádámínà tàwa sọlẹ̀ lọ́sọ̀rọ̀ ọwọ́ àánú àtẹ̀gùn tó bá ṣẹ̀rí àwọn ìkẹta tábà nù hadithi anasu òun ni pé o ṣẹ̀tọ́ a lè bẹ́ lọ́run kí dúkìá pọ̀ a bá lówó tọ́lọ́run náà láti ṣe náà ọlọ́run dákun jẹ́ dúkìá wọn pọ̀ ẹ̀ka lè fi a wa hadithi Mu'aqqal bin Yasar ọ̀nà tazawwaju liwalud ara nítorí pé mo fẹ́ kọjá sí pé kí wọ́n níjọ òun lọ́pọ̀ jù fún níjọ ànẹ́bì ọlọ́wọ́ àlùsálá. àwọn kíkà bímọ púpọ̀ pẹ̀lá ní ẹ̀fọ́ àwọn ènìyàn máa máa ṣẹ̀sìn wọ́n á ṣe tọ́lọ́ oríire nínà báyìí wọn ànẹ́bì tún kú ẹ wò sí àwọn ọ̀pọ̀ tẹ̀tẹ̀ tó ti ṣe ọlọ́run sọ pé àwọn àlùjẹ́nà wọn lọ́ba tìrì ìjọba náà lọ́ padà dé wọn lọ́ba tìrì tóun náà pọ̀ ju wọn lọ́ba afọ́ lọ wọn ìyẹn lè sàdúrà kí dúkìá pọ̀ kọ́mọ pọ̀ ẹ̀ mọ àlùbáràkà ti fi ìmọ̀ kọ́lọ̀ wá bí bùkún ìmọ̀ bàbá fẹ́ kọ́mọ pọ̀ kí ló ń ṣe ọbẹ̀ yà òkú pọ̀ ó yẹ oṣù bíi mẹ́rin bàbá yẹn bí ó yẹ oṣù bíi mẹ́rin ó di yẹn sì ọba ìjọba ẹyọ kan mélòó ni òbí ní òbí rẹ jà mo bá bí twenty ẹ mo ò rí bí pẹ̀lú jẹkújẹ ni wọ́n jẹ díje ló àwọn ya one bí twelve one bí ten bẹ́ẹ̀ nísìn wọn ò rí bímọ kódà rẹ ní sọ́lẹ̀ ní àdìbí ẹ̀lú ògùn ọlọ́run gbàdúrà bíi tẹ́lẹ̀ keje nísìn ni àwọn àbáṣe wọn máa kù sí yẹn létí wọn lè ní àwọn kan ti tẹ́lẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀sẹ̀ orí bẹ́ẹ̀ omi ni wọ́n máa ń pàdé lára kó tó di pé kíní yẹn jáde lára rẹ o orí bẹ́ẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ o wọ́n bá sì kìlọ̀ kan wọ̀ ọ̀bá gbọ́ ojú tẹ̀lé ó wọn lọ́wọ́ àlọ́ tó bóyá jẹkújẹ tá ń jẹ ní bóyá tí kò tá wa ní àmọ́ ọlọ́run tágbéyàwó òfin wa ọ àgbọ̀ ọgbọ́ ọmọ yẹn pé ọfẹ àwùjọ ọgbọ́n láti bọ̀ lẹ́wọ̀ ìrora ti pé níṣẹ́jì ńlọ sí àwọn ìyàwó fẹ́ lójijì wọn ya bó rẹ mọ lọ́wọ́ wọn àti gbogbo wọn yìí náà ni wọn wá sì jẹ da wọn bá ti bẹ wá ti mọ kí á lè dànù á ti bímọ kí á tún lè dànù ọ̀dọ̀ ọbẹ bímọ púpọ̀ ọbẹ kò máa fẹ́ yàwó tí ó pọ̀ bí kọ̀ọ̀kan bá tẹ̀lé máa gbìyànjú bí mẹ́wàá mẹ́wàá ọlọ́run ọba àlejò alábá ní kò rí ọmọ àwọn ọmọ ìjọ tí wọ́n ní. ọkùnrin tí wọ́n padà ní wọ́n fa ẹ̀ fọ́ọ̀rọ̀ ẹ̀ sáàmù ọmọ ẹ̀ máa sún mọ́ dáàbì tẹ́ ọ̀ bá ju bẹ́ẹ̀ lọ. mo lọ éjì rẹ̀ wáyà pọ̀ tún àti pọ̀tù tún dáa ẹ́ àpọ̀tù tún yẹ. ọmọ yẹn gẹ́gẹ́ tọ́jú orí ẹ̀ láwọn ọmọ tó bí. mọ́tẹ́ láwọn ọmọ làwọn ti fẹ́ ti títì làwọn kọ̀ọ̀kan lè bí tẹ́ntẹ́n abẹ́fẹ́ mẹ́rin bẹ́ẹ̀ àwọn ọ̀tún. so nínú hadithi náà torí gbọ́ báwọn ẹni tó ń bọ́ bá ti pọ̀ tó bẹ́ẹ̀ dúkìá ló ti pọ̀ tó bọ́ yẹn ìgbàgbọ́ òtó lérò pé yóò dínkù o sì fẹ́ kó dínkù náà ẹsẹ̀ gbè nítorí tó pọ̀ ọlọ́run yóò bọ̀ wọ́n ọmọ tó pọ̀ ọlọ́run yóò bọ̀ wọ́n ó ní bọ̀ tárísìkì tárísìkì wọn ni déyìí pé wọ́n wá sí wọlé musa èyí lè bí ẹlẹ́ bẹ́ẹ̀ èyí yìí náà kí máa wọlé láyé orí tí bá ní wọ́n á gbé gègèlè báyìí kó tó ò ní rí ìdáhùn mú a ń sọ fún wa ọ̀gá àtàwọn ẹni tàkọ́ mọ́sálà ìmàníyà ni ọ̀rẹ́ gbọ́dọ̀ dọ́lọ́wọ́ wò táwọn sáàtì lè kíní kíní kíní ọkẹ ọ̀pẹ̀tẹ̀ ní tìbí lọ́rọ̀ rẹ ọkẹ padà jẹ má dọ́lọ́wọ́ wò ajẹ́kẹ́mi yẹn kira bẹ́ẹ̀ pé bẹ́ẹ̀ náà ọdẹ kẹrin fún mi pé yóò sì máa da gbígbé ẹ̀rí tọ́mọ bá pọ̀ tíyàwó bá pọ̀ àríbìtì náà ń gbòòrò yóò kẹ̀ máa fẹjú sí i gbàdá wa pẹ̀lú àwọn ọ̀gá wa látijọ́ ìgbónífẹ́fẹ́ mi ti bẹ́ẹ̀ ẹ láti di ninety ninety four ìgbónífẹ́fẹ́ yàwó ti bẹ́ẹ̀ ọjọ́ wa ti pẹ́ ń lọ lọ́wọ́ òbí dé. ìgbẹ́ ninety four to this time mo ti gbogbo ọdún nìyí ìgbà mo ti fẹ́fẹ́ mi. ọjọ́ alẹ́ nìkan náà ń gbéra wa kí n gbà ẹnìyẹn ti jáde láyé ń sìn láyé fẹ́ tó àlàáfẹ́ sáà kò sọ́lá ọ̀gbọ́n nígbà yẹn. ọ̀gá mi wá aláìjẹ àwọn fẹ́ kọ́ sí ọmọ rẹ̀ èmi náà wá wí gbólóhùn kẹfẹ́ à sówó dáàbì bóbi wọn á sọ̀rọ̀ kẹjọ ni ọ ní sí tẹ́lẹ̀ ní olóṣù yá ọmọ pé nǹkan má máa sọ̀rọ̀ tó ń sọ yìí náà ọmọ fáwọn ń wa lára tí wà wọ ibò ń lo ṣàkà nígbà tó wà mú dání ọba ní obì dáná

wọ́n sá ta fún yìí rẹ̀ nígbà ìlànà àdúgbò wọn à ọlọ́rọ̀ ẹgbẹ́ ni o ọlọ́rọ̀ ẹgbẹ́ ni o. tó pẹ̀lú bẹ́ẹ̀ a máa rí nínú hadith yẹn jawazu du'a pé a lè ṣàdúrà kí dúkìá pọ̀ ìtọ́lọ́ náà láfi ṣe a lè ṣàdúrà fọmọ pọ̀ ìbá àwọn ọmọ yẹn wọ́n lè ṣe kí ni wọ́n lè máa ṣẹ̀sìn ọlọ́run wọ́n lè máa ṣe súnà láti yẹ wọn ti dà ẹ̀wọ̀n nàbí láì Sulaiman alayhi salatu wa salam. a wà nù lànà tí wọ́n ìyàwó wọn lè wọlé wọn lè fẹ́ sẹ́wọ́tì a mélòó ń tia mẹ́rin àrẹ́bí nìkan ń tia lé bẹ́ẹ̀ lọ ní o ti padà ẹlọ́run lọ pààrọ̀ tó o ti pààrọ̀ mákọ̀ wọn gbogbo wọn yóò mọ àti wọn àwọn lónìyàn àwa bọ́ọ̀lù. bẹ̀tẹ̀ àwọn tó ti lọ wọ́n lè fọ́sọ̀ wọ́n lè fẹ́fẹ́ tó lè fani bílẹ̀ ìsìlẹ̀mọ́ náà lè sọ̀rọ̀ àtọ̀sẹ̀lẹ̀ ọkẹ́ ti sọ́jọ́ kẹ̀ yẹn wà ní bukori ìpìlẹ̀ àpò fanẹ̀ tàùkìdì gan ni mo ní láti yí ká gbogbo àwọn obìnrin ìgbà wa kan pè wọ́n láàdọ́rin ìgbà wa kan pè wọ́n ní kíni o ninety nine wọ́n kẹ́ ti lọ lọ́rùn owó yìí ká ọ níjọ́ kan tó o bá wá yí ká wọn fẹ́ gbogbo wọn pátá ìkọ̀ọ̀kan nínú wọn wà bí mùjáde ẹnjẹ́ ọba àjàgbé tó jọ̀nà ọlọ́run àníyàn yẹn dáa ló já sí wípé iṣẹ́ tọ́lọ́ wọn tẹ̀ ọba ìrìbá máa ń sọ káníyàn dáa kájẹ̀kù sì mọ̀sára ẹ̀hún tó bá ọ̀rọ̀ mi jẹ́ ojú sí ìsìnlẹ̀ lọ ọ̀sọ̀ pé inṣàlá wọn lẹ́nìkan tó sẹ́gbẹ̀ẹ́ sùlẹ̀mọ́ jẹ́ ẹ̀sọ́ kó ní inṣàlá torí lọ pé tọ́lọ́ ọba fẹ́rẹ̀ ọba dẹ̀ yìí ká wọn tó tọ́ ọ̀rọ̀ kiri kọ́ retí kí wọ́n lóyún ẹyọ owó kan ló lóyún gbàdé wàá padà bímọ ìlàjì ìlàjì nǹkan mi lónìí. alẹ́ sọ́lá ni tọ́bí wí insha Allah òǹjọ yẹn bó ṣe súnmọ́ gbogbo àwọn obìnrin mọ́kàndínlọ́gọ́rùn-ún yẹn yíká yíká gbogbo wọn dẹ̀ sì máa lóyún wá rẹ̀ bí ọmọkùnrin tí wọ́n máa yàgò fún ọ̀nà lọ. mo yá pé a gbọ́dọ̀ jẹ́ kí àníyàn wá dà bàbá fẹ́fẹ́ yà ni mo fẹ́ máa ń sọ gbogbo àwọn ẹni tó máa ní pírọ́blẹ́mù níbi afẹ́jẹyọ̀ kan lọ ìṣẹ̀lẹ̀ mẹ́ta ni máa ń ṣẹlẹ̀ sí wọn ẹlòmíì wọ́n ṣe mo ṣe èlò wàhálà ọ̀bàrà tó yọ lẹ́yìn rẹ̀ ẹlòmíì ìyáálé mi lábà àwọn kan gbogbo ìyáálé mi lábà àwọn kan ọba retí ẹ lọ́dọ̀ ìyàwó tí ọba padà sí fẹ́ wọn ọba padà sọ́dọ̀ ìyàwó àbíkó ti pé ètò burú tún lẹ lọ́dọ̀ ìyàwó ọba tó padà sọ́dọ̀ ìyáálé padà ẹlòmíì ni mo dó lóbi bẹ́ẹ̀ onímọ̀ nípa pàtẹ́gbẹ̀rẹ̀ ọ̀kan gbogbo àwọn ẹlẹ́ka bá máa rí sí máa yí pọ̀ lójoojúmọ́ lẹ́yìn yìí ni òní gbáyé ẹni tó wá kọ̀rẹ́tì jù wọn lẹ́kọ̀ọ́ sẹ́ńtò ìtọ́lọ́ lọ́dẹ̀ súnà tó yẹ pé bí nǹkan yẹn bá ń yí pọ̀ báyìí wọ́n fẹ́ máa bá láyìn jẹ lọ ni ọ̀rọ̀ láyìn díẹ̀ torí bẹ́ẹ̀ ká ṣe ń torí ìtọ́lọ́ a lè ṣàdúrà kí dúkìá pọ̀ kọ́mọ pọ̀ ká a tún máa rí àlàyé ọlá tí ń bẹ fún anẹsù ọmọ mọlẹkì lọ́dọ̀ òṣìṣẹ́ Ọlọ́run ẹrí akúnbọsí báàbò mi báyìí ojú ọ̀nà ìkọkàndínní àádọ́ta báàbò àlìwàlìdáàtú rahimahan ìyá ó yẹ kí ìyá lè láàánú lójú fa ẹgbẹ́ ìwọ tó bá fẹ́ tẹ̀sà obìnrin wó dáadáa o obìnrin mi. aláìfọ̀mọ́mọ́ tọ́jú yóò máa lù ú bí kí wọ́n máa lu bàrà ni mọ̀gbẹ́ bọ̀ ọ̀màgbọ̀mọ́ bọ̀ ọ̀mọ̀mọ́ wẹ̀ gbogbo àwọn kan wàá fi wò ó kò ní lè máa gbọ́ ọmọ mọ́ra kó máa ṣáájú rẹ̀ kó máa yẹ lójú yẹ lára gbogbo gbà má tẹ̀sán eléyàn o lórí nù kẹta lè fi obìnrin láti tí ọba ya aláfẹ́wù tó lẹ́sìn nínú àwọn ọ̀wà tá à ń retí lọ́dọ̀ ẹni kó jálá ni tí ó la mu nu ọmọ lójú wàá gẹ̀ẹ́sì eléyẹ ọmọ bá ti tọ́ lọ́mọge o lè ti máa sọ́ lẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ bí kò rí máa gbọ́ ọmọ pọ̀ kó máa tọ́jú ọmọ kó máa ṣe gbogbo nǹkan yẹn gbà ewọ yíyà ewo ló wá ti bẹ̀rẹ̀ torí yẹn náà wà nù wò fi mọ́ni gbóná ẹ̀ wò pé ojú bẹ́ o ó ẹ̀ẹ́. yóò dúdú mọ lọ́wọ́ lọ́wọ́ àti padà bí mọ́ńsù yìí. àwọn padà wá wò pé ọtí pupa lásán ni kò sí nǹkankan. ẹni tó bá jẹ ìyà nínú wù àti ta gbọ́dọ̀ rí lára ẹni kọjá rà fíìmà aláàánú oníkẹ́. wọ́n ní àjọṣà ni muslim bọ́nà ibrahim. àjọṣà ni ìjọba فضالة ليس فيه شدة نعم حدثنا ابن فضالة قال حدثنا البقي بن عبد الله المزني المزني المزني عن انس بن مالك جاءت امرأة الى عائشة رضي الله عنها فعاصتها عائشة ثلاثة مرات فعاصت كل صبي لها تمرة وأمسكت النصر تمرة فأكلت صبيان تمرتين ونظر إلى أمهما وعمد إلى تمرة فتقتلها فعاد بكل قبيل تمرة فجاء النبي صلى الله عليه وسلم آه مسلم بن إبراهيم قال حدثنا بن فضالة بن فضالة هو حديث فواوي حدثنا بكر بن عبد الله المزني قال بكر بن عبد الله المزني قال بقى صلى الله عليه وسلم Anas Malik rọ́dí aláwọ̀tara àánú àrùdọ́ obìnrin kan máa ní wọ́n fẹ́ fún alápẹ̀rẹ̀ pé àní ìyá lọ́mọ aláàánú lọ ẹ̀kọ́ jẹ. afọwọ́ anúgbọ̀n mọ́lẹ̀ wọ́n ní máa ní arábìnrin kan lọ́mọdé alóhun nídìí nǹkan ó ìyàwó wọ́n wá fún arábìnrin yẹn ní sàlá ẹ̀rí fàáṣọ kólàtọ̀bí yìnlá àtàmọ́ràn ẹ̀rí ó dẹ̀ sì mú ọmọ méjì dání ọwọ́ fún ọmọ kọ̀ọ̀kan ní dàbídù kọ̀ọ̀kan inú mẹ́ta ó fún mélòó ọ̀kẹ́yọ̀kan wọ́n fẹ́ fún wa lápẹẹrẹ àánú tá retí lọ́dọ̀ ìyá lọ́mọ obìnrin mi karamba o ó ọmọ ọlẹ́ tiẹ̀ òun nìkan ti jẹ gbogbo ẹ̀. àìláàánú lójú lọ́n pèlè ẹ̀rí. arábìnrin yìí wá fún ọmọ kọ̀ọ̀kan ní dàbídò kọ̀ọ̀kan wà á ń sẹ́kẹ̀ sílẹ̀ náà fi ha sàmúra òun náà wàá mú ẹyọ kan dání fún rẹ̀ pé èmi náà jẹ lé wọn gbọ́dọ̀ máa pe ọmọ kan sọ pé hó kí a máa fi èmi náà jẹ ẹyọ kan fa sọ bí ya ni àti sàmúra tẹ̀yìn ni àwọn ọmọdé méjì bá jẹ dàbídò yẹn tán. ونظرا إلى أمهما wọ́n bá fi gbójú wò ya wọn ìyá ti bá gbọ́yé kẹlẹkẹlẹ ọmú fáyìmọ̀ ìyá ẹ̀ bá gbọ́yé bọ̀ ó sọ jí gan wọ́n bá fún wò ya. fàáwọn dàbí ilà títà mọ́rọ́ ti ìyá rí fáwọn ọmọ yóò ti wà satisfied bí a ti tún mọ̀ọ́mọ̀ lọ síbi kí ni o ẹ̀bi dàbí tún yẹn ni ẹ ọ̀ṣẹ́kọ̀tà. ọba yà á sí méjì. fa àtọ̀sí kó lásọ bí yẹn ní sàtẹ́mùrà ọba tó fọmọ kọ̀ọ̀kan níláàjì dàbí tó kọ̀ọ̀kan tí wọ́n lè ṣe ya ìyá ma gbé àwọn là ń yìí tó orí yóò ń sì fún yóò sùn kó wá tún subhanallah ọba tó fún ọ níláàjì kọ̀ọ̀kan sí tí yọ nǹkan bá nẹ́bí ṣe dé nìyẹn. فقال وما يوجدك من ذلك لقد رحمه الله برحمته tọ́ ọbí ìyá ìhà wọn lọ sọ sọláwá dé yálà wa Àìṣà radiyallahu ta'ala anha wọn wá ń fún òjíṣẹ́ Ọlọ́run ọba nírò ìṣẹ̀lẹ̀ yẹn àwọn sọ sọláwá sọ pé kí ni ohun tó wá jọ ẹ lójú ní ilé obì yẹn ń tiẹ̀ ó sì kẹ́ ọmọ ni ó dẹ̀ sì ti rí kẹ́ ọlọ́run pẹ̀lú bó ṣe kí àwọn ọmọ méjèèjì sọ̀rí bọ́ parí lónà kẹlà náà bìbí mi ìwọ̀n máa tó ti rẹ́ẹ̀dì yẹn ó ti rí kẹ́ ọlọ́run jẹ́ ó ti parí yẹn ò nídìí pé wọ́n yẹ ẹ̀wò mọ́ ọlọ́run ti sì kẹ́ báyìí làkọ́dílà náà bìbí pápá lọ́wọ́lọ́wọ́ bó ṣe ń béèrè ọlọ́run náà sì ti kẹ́ bí rahmatiha sọ́bi ìyá ìhà pẹ̀lú bóun náà ṣe sì já àwọn méjèèjì ẹ̀rí lábẹ́ bẹ́ẹ̀ gbogbo àwọn eléyà fi ń tọ́mọ ni o ìyẹn ń kó sábẹ́ kíni o àtẹ̀rìbíyàtú alikíni o alikolokeya rírẹ ọmọ ní rírẹ ìwà ọmọ tí ìyẹn ṣe báyìí fún àti ń tọ́lẹ̀ fọ́la àgàgà tóun náà bá jóbi kódà àwùjọ kùn. ìwọ̀n dàbí ń dọ́gbọ́n sọ́ọ́lẹ̀ yẹn à ń sọ fún un wípé tóun náà bá padà wà ń kọ́ndíṣẹ̀ táwa náà wáyé tàbí dìyà kọ́ máa ṣe bẹ́ẹ̀. ló fi jáde pé lọ́kàn náà àwọn afẹ́lẹ́ wọ̀nyẹn ń ṣàkó wọ́n ń ṣàwùkà alfitiyanu fi náà alámọ̀ọ́ká náà àwọn wádàá hu àbùkù títí àwọn ọmọ kéèké wọn á máa gbèrú wọn máa dàgbà lọ́dọ̀ wa lórí ohun tó ń bí rẹ bá bá a sábà lórí ẹ kọba ìfẹ́ alájẹsán nìyẹn yá bilisanil hal la bilisanil mahal àti kọ́ ọmọ yẹn náà bọ́yá alájẹsán wọn làwọn jọ wà àtàwọn akẹgbẹ́ rẹ ó rí i pé kò sí nǹkan kan lọ́wọ́ ẹ ó sì lè kó bisikíìtì bíi márùn lọ́wọ́ á máa dì í mọ́ra náà nìkò ní kọ́dà lè rẹ́ iṣẹ́ rẹ̀ kẹjọ́ rẹ̀ máa ké pé fún un kò ní fún un. kí ló nítorí pé wárìsà zálìkà kọ́lùkọ́lùkọ́bí àtẹ́yẹ́à mẹ́rin ọ̀n mi he wàhálà burú yẹn látọ̀dọ̀ kí ni látọ̀dọ̀ yà rẹ̀. sọ̀rọ̀ kí àwa a jẹ́ ìyá lọ́mọ agbọ́dọ̀ jẹ́ pọ̀jù wa agbọ́dọ̀ láàánú lójú torí wàánú yìí ó pàtàkì pọ̀ gan-an a ní ìdí ẹ̀ pọ̀. lórí ajé lọ́pọ̀ gbà báyìí Allah subhanahu wa ta'ala tọ́ba ti forí jìyàn báyìí kẹ́yìn náà lọ́ba àti kẹ́yìn àfẹ́fẹ́ anídìí àánú gan àìsàn lójúmọ́ ló jẹ́ gbogbo orí bó ṣe rí yìí o ìyá ọ̀làánú ọmọ lójúmọ́ hanawa akẹ́kọ̀ọ́ wọn dálẹ̀ báyìí bọ́ bá ṣe lè rí orí ń wá bí ó ṣe kówó jọ náà nìyẹn àìláàánú lójú ni ṣé yẹn lọ́wọ́ pé bí pọ́ ọmọ àbí ọ̀pọ̀ ọmọ sí àbí ọ̀sẹ̀lẹ̀ sí làwọn ọmọ fi wá padà wá rí ni wọ́n ṣe láwọn orí nísì sísà ń yà wá lẹ́nu ni báwa ṣe ń lérò bá ń ṣe wàhálà tó àdéhùn tá a kẹ náà ni pé ìfọmọ rẹ lọ sùkú ee ọmọ ti lọ sùkú wọn ni tí wọ́n máa ń lọ ni ọmọdé ọbàjẹ tẹ́lẹ̀ ọbàjẹ wa wọ́n lọ sùkú àwọn ọmọ mi ń jọdún ní ìdí ẹkúkú tẹ bí ọkẹ náà títí àwọn ẹlẹ́rìí tó fi ń ká bòròbòrò ó ẹ ọmọ mi ìdáwà láti ilé mọ́tò bá tún ti dé bíi pẹ̀lú àwọn akẹgbẹ́ subhanallah tí wọ́n ń bẹ bíbá yìí ọmọ ìyá tó wá o gbogbo wa ọmọ wa nítorí pé bíbá jẹ́ yẹn ìkọ̀ọ̀kan ni ó ti wá padà dà papọ̀ báyìí ẹgbẹ́ àwọn títà ope máa wò pé wọn ò ṣiṣẹ́ wa láì wọ́n ṣiṣẹ́ mo fi ọlọ́tọ́rí mi náà wà nínú sísẹ́mù yẹn wà láì líle wọn gẹ́gẹ́ bá rẹ̀ le ju àwọn ará lọ pé kíní kan lọ wọn bá fẹ́ wà pàlàpàlà ọ̀yà obìnrin tó ti múra pé ó ti ń bàlágà wọn fẹ́ máa tọ́ pàlàpàlà sójú hànúra wọn á máa ní kọ́ lọ bùkẹ́ wá nínú ọgbà ọ́fíìsì tèmi ti wà ní wọn fi èsè gbójú yẹn ìyẹn ń kọ́ wọn wá lu omi ìbáyà ara mi ò ní gbà wọn kọ́lá yín jáde kó nínú ọ́fíìsì nínú sáfù nǹkan ọ̀dà ìfẹ́ ọ̀daràn làwọn eléyìí fẹ́ yá ṣùgbọ́n kìíní yẹn wọ́n kàn ń ṣe wàhálà ní kọjọ́ kẹ́kẹ́ torí ẹ̀rẹ́ elépo ẹyọ kan láàrin àwọn elékuru ninety nine wọ́n rà tẹ̀tẹ̀ zero ẹ̀rí agbọ́dọ̀ láàánú lójú ẹ̀sẹ̀ má jẹ́ ká da àlámọ̀rí sọ́wọ́ àwọn tíjà lásán báwọn nìkan wọ́n ní àbáwọn olùkọ́ lékéwú ẹ̀rọ ọmọ yóò mọ nǹkan kan nísìnyí wá lékéwú ti pẹ́ ǹjẹ́ ń gbòde sí ọ̀dẹ̀ bíi ní ọkọ̀ ọ̀bá rẹ̀ sọ pé kí n lọ́ọ́ pọ́ lọ ẹ̀mí ìmọ̀ àkókéwú sí. àbílẹ̀ ìwé tó ti lọ four thousand tó three thousand ó rí nǹkan pé ń bẹ̀ ni kí ló rí pé ń ẹ bá ọmọ mi àwọn oníṣẹ́ wa tó ti fún ti àti wa mọ bá jẹ́ aká àbí ọmọ yàtọ̀rì sọ láti ẹsẹ tó ń jẹ yìí lásán wàláyà yìí láàánú lójú ni kéèyàn kàn dán mọ́lẹ̀ àwọn pé bísínẹsì ti mí ní o ẹlòmíì aláwọ kó wọn lọ síbi tí wọn ti máa rọ wọn lógógóró ikọ ọmọdé ti sùn hánàlá àìláàánú lójú ẹrí káwòye sí àwọn abala bíbà yìí ẹ wòye àyàn bó ṣe ṣe tàbáníkà wo àgbáyé tábà nù hadith yìí a máa rí níbẹ̀ yìí pé ìyẹn lè tọrọ tó bá dójú ẹ̀ ọ̀rọ̀ yẹn ò tí ì yé ṣùgbọ́n kò dójú ẹ̀ tó ọba ń tọrọ ọbẹ̀ tó sì ni àti kó dẹ́tun wà nù hadithi wípé iná ló béèrè bó bá wọ̀ béèrè iná díẹ̀ àti kò béèrè púpọ̀ bó bá ti tọrọ sí kódà ọdún wà nù hadithi yìí bí ẹ bá bẹ̀rẹ̀ sí tọrọ kí ó dẹ̀ sí nídìí kó tọrọ ọmọ adéjọ́ gbé dàlọ́ kẹ́yàrá. ojú rẹ̀ báyìí kò dẹ̀ ní sẹ́rẹ̀ kẹ̀kẹ́ mbẹ́ ó fi hàn pé ojú rẹ̀ máa rí kòtòkò egungun láàmà rí mbẹ́ torí pé ń tọrọ kò ní ìdí àti tọrọ bẹ̀tún bá dójú ẹ̀ léyìn sẹ́mi yẹn máa lè tọrọ tọrọ àbí rí gbóhùn fẹ́ máa yóò máa lọ sí parapara tí wọ́n lọ wọ ní à ah! àwọn ah, àwọn bẹ́tà tọrọ pé fi rárá. àwọn èèyàn tí wọ́n sì ti ń sin sàrà ọlọ́run òní kí wọ́n rẹ́tí ọ̀dọ̀ òun ẹgbàá wọn o ẹ̀yìn lè tọrọ wọ́n nírú ẹ̀ náà lóbìnrin yẹn ṣe apájùlọ obìnrin kọ̀ndíṣàn wọn máa ń lágbára tó bá wá títí tí ò bá lóye ó lè yá alágbèrè pẹ̀lú ẹ̀ iye olè yẹn ló kéré jù ìyá alágbèrè yẹn gan ló súnmọ́ jù torí tó bá àkọ́kọ́ náà ó ní nǹkan tó lè fi gbowó lára ẹ̀ náà ó wà tó lè fi gbowó. onye lè lọ jalè ṣùgbọ́n nǹkan tó ń fẹ́ fi gbowó yìí wá. lọ́kẹ̀ kó kọ́ dájú kọ́ dára sẹ́ni ọ̀gá tó sì fóun lówó tó sì yóò sì dábàá fún ẹ̀wọ̀ pẹ̀lú ṣùgbọ́n dípò tó fi kó tọrọ ó dẹ̀ sì tè rẹ̀ kí nǹkan yíwọ́ tán ṣùgbọ́n kí ya ọ ní tọrọ ẹ̀wọ̀ Hakim ọ̀tọ̀rọ̀ títí fá bá ti béèrè nǹkan asọ salama ń sọ fún ah, kí a mọ̀lẹ́bí kọdíjà dẹbi ẹ dẹbi kó anabi lẹkì ya kọdíjà yẹn anabi fún títí ní a akéwìn fún ní hìzá gbogbo ohun tí ń bẹ lọ́dọ̀ wa tó bá wà á níbi sáwọn tiẹ ṣùgbọ́n tí ń sọ fún ọ àlìyédolè ọlìyá khayrun min àlìyédè sùpìlà àlìyédolè ọlìyá ìyàlùmọ àtúnyà tó wà lókè ó bá lóore jì tó wà nísàlẹ̀ lọ tó lọ́wọ́ tó wà lókè yẹn ló ń tọrọ àlìyẹ́dù sọ́fúlá àwọn ní kíni àlẹ́ àkìdà èyí tó ń gbà ní ọ̀lọ́lá kó fi gbé sákè kéèyàn má gbára lé pé òun ọ̀sán kan máa tọrọ ni tó bá ti gbìyànjú tí nǹkan yẹn wá fẹ́ fa ìdójú tí àbọ̀ lọ sí pálapàla ìyẹn lè tọrọ ìyẹn gbọ́dọ̀ ti dúkú àbí tó fi wà bàjẹ́ wọ́n ní tábà wo hadith inú àgbọ̀yé tá a bá ń bẹ̀ nìyẹn wípé ó ṣẹ̀tọ́ yẹn lè béèrè lẹ́yìn mọ̀tàjíìn ẹni tó ní bùkátà ó lè tọ́wọ́ fẹ́ fún mi nígbà tí nǹkan yẹn ọ̀fẹ́ jọ ìmọ̀ ká mo lójú sẹ́bi róye tó ń ṣẹlẹ̀ láwùjọ wa òun lọ́ fa náà àwọn tó ní dúkìá ní ebi fẹ́ bá sáré yẹn báwọn fún sára wọ́n lè bùn ní nǹkan tẹ́ báyìí á bá máa yọ wọn lẹ́nu báyìí tọ́ba fẹ́ yàgò báyìí àfi kó dé bí ó yàgbẹ́ àfi kó dé ìyẹn ó burú o kìí ṣèṣe sí mùsùlùmí abẹ́ ti gẹ̀ẹ́dì á rí pé ṣẹlẹ̀ lọ́fẹ́ máa ṣẹlẹ̀ sí àfa wa. Eh, Hakim bin Hizam ẹ̀sùn sọ́lá ti pàkíyèsí yẹn tó ti kìí ṣe pọ́rọ́ àbùkù àbí àwọn olówó yẹn wọ́n máa ń sọ̀rọ̀ ṣàkàṣàkà kódà nǹkan yẹn máa ń sọ ẹlòmíì ó lè ti rẹ́dì pé mo fẹ́ gùn yẹn ní nǹkan ọ̀sùn mọ́kò ní fẹ́ fún yẹn máa ń torí ẹ̀ ṣíkẹ́ tó kí ni ń bẹ lọ́wọ́ mi ní ìsìn mo fi fún ọ kọ́ wá ṣe pé lọ́sẹ̀ lóru ìyàwó mi fẹ́ kú o kódà ó tún di ọ̀sẹ̀ ẹjọ́ kẹta ẹjọ́ kẹrin ìdílé fẹ́ kú o.

ẹ̀yin náà wò jíṣẹ́ ọlọ́run tí wọ́n ròyìn àánú sọ́lá pé bí ní rí àtúkò fún yẹn wọ́n gbà tó rí i pé condition ti àfàwà Hakim bin yẹn kò ti fẹ́ pọ̀ jù gbogbo ìgbà lónìí lọ́la mú wá ṣé wàá sọ fún bíá àlìyẹ́dò ah, lọ àlìyá khairu min àlìyẹ́dò sọ̀tùlà wọ́n yẹ kó oníṣẹ́ ni ọba kú wá ṣẹ́ṣe gan kí wọ́n náà wà nù ẹni tí wọ́n máa gbà lọ́wọ́ ẹ̀ ìyẹn dẹ̀ ti dájú kọ́ máa jọ́wọ́ à ń kalẹ̀ lọ bí tá a ti lọ wọn ni pé àgbáyé àdéhùn yìí ni pé ọ̀sẹ̀ lọ èèyàn lè béèrè lílẹ̀ mọ̀sáàjì ẹni tó ní bùkátà lè béèrè. wàlìmọ̀ nkú bí náà àtẹnudọ́ wà nínú ìpayín kéke tí bànújẹ́ ń bẹ lára ẹ̀ àbí ṣòro lè sáàjì hàjá àti hìm láti lè dín bùkátà yìí. ọ̀là ọ̀ lè máa lọ fẹjọ́ owó sùkúù sun wọn náà mọ sùkúù tó ọmọ wọn lọ ìyẹn máa ń mọ̀ wọn ara ni wọn náà tọ́wọ́ ayé pọ̀ ọmọ ibi sí tẹ́lẹ̀ lọ́ọ́ kọ́ ní wọ́n jẹ́ bàbá ńgbó sí rí ipò olówó yẹn tó ti ń sìn ọ́ lọ́ọ́ kọ́ ọ́ wá kọ́ ọmọ lọ sí sùkúù ìjọba láàrin owó sùkúù yìí náà ni wọ́n bá lọ́wọ́ mélòó lẹ̀ àbá ẹnìkẹ́sì ẹ̀fẹ́ lo ímọ́ọ̀lì kọ́kọ́ àbá ọmọ mélòó lẹ̀ tó ti àwọn méje péré náà ni ṣùgbọ́n èlé ló ọmọ four thousand ni ọmọ ọ̀kẹ́ lèmi bí i àbẹ́jì rẹ̀ ìmúlọ̀ sùkúù ó ní four thousand sàmú orí tó lóore ni tó o ti wòrà rẹ wàá mọ̀ wá rẹ táyé pé bí wọ́n kó wọn lọ tó wọ rẹ pọ̀ sí wọn là orí wọn lè yọnu tí ò sáfì ní já pé gbogbo ohun tó tọ́ bá ya só lásán ẹ mo ní sọ ní borí àti ìgbó borí àti ìgbó ẹ kí ló wá kàn wá pẹ̀lú borí tó ẹ bàtà àti gbogbo àwọn nǹkan yẹn ká fún dáadáa so ìyẹn lè tọrọ tí yẹn ò béèrè tí yẹn bá ní bùkátà àbí yẹn wà nínú ṣòro lè sáde hàjá sí yẹn kí bùkátà yẹn lè ṣe kí ni kò lè bí yá bóyá ó gbìyànjú ṣùgbọ́n bíi tipa rẹ̀ mọ nìyẹn nǹkan tó sì nídìí mínà tọrọ rẹ̀ yá sí lẹ́sẹ̀tì mínà kàmọ́ àlejò ọwọ́ àánú kò ṣe má nìyẹn bí oúnjẹ bíi pé gbogbo aṣọ ti jóná kò sáṣọ kankan mọ́ àbótí ẹ̀ ti bàjẹ́ ó ti gbó débi pé tó bá bọ́ta wọ́n máa wo òwò rẹ̀ alẹ́ ti gẹ̀ẹ́sì ṣùgbọ́n ẹ mo ní kí n wálẹ̀ lóde mo fẹ́ ra fóòmù wọ́n sì ní kéèyàn dìbò fóòmù bò má sùn lórí ẹni sóòkù ni tó bá sùn lórí ẹni. sọ gbogbo eléyẹn ẹ̀dá kan jẹ́ ká sọ abala yẹn dáadáa ìkejì a ife rí nla ìyá wa ni wọ́n àti wọn jọ fọ wọn. ìyàwó tẹni ọ̀sà dédé yahoo ńgbà tí ọkọ náà yahoo ni. ẹ ẹ kà bẹ. ó ti ìyẹn ń kó mi láàmú náà nìyẹn. ẹ ọ̀nà bẹ́ẹ̀ ó ti ka àwọn hóró ráìsì wọ́n ti yíwọ́ nìyà. ọ̀rẹ́ ìyàwó àyìnṣá ń hẹ̀ náà hàdéèsì nítorí pé ìyàwó àyìnṣá ọgbọ́lá fún òfìlẹ̀ nítorí wà lọ́dọ̀ rẹ̀ òfì ìfẹ́ lómi. ẹ̀rí pé ti sí báńkì sọ́lá ti rí àwọn sàhábà nìyẹn ọlọ́run wa múlò yìí wọn fún wa yóò ṣe irú ní ala àǹfọ̀tìhìm wàlẹ́rùkẹ́ ẹnẹ́bíhìm ọ̀sáwọ̀sà. wọ́n máa ń fi ọlá fún ẹlòmíì láàrin wọn kódà báwọn náà ní bùkátà sí ẹ hàn pé hadith yẹn ní sẹ ó ní tàbí ó ní ṣẹlẹ̀ àbí òní ẹ hàn pé ní àlejò anẹbì kan lọ́wọ́ àdé ọlọ́lọ́ wa lọ́sánlá àlẹ́ bá kó lé kóde kò ní mo dé ìgbàlejò wọ́n tún bá àwọn ará alẹ́ pé bí òsín kẹfà òní òsín òjíṣẹ́ náà bá ní àlejò anẹbì dé ní ọgbà àlejò anẹbì o bọ́kùnrin kan ṣe lo ìmọ̀ọ́nì ìmọ̀ọ́nì tó lágbára ẹ má sọ pé ìmọ̀ọ́nì gbóná ìmọ̀ọ́nì tó lágbára gidi ẹ kò sí gẹ́gẹ́ lé o mo tún ti padà síbi ọ̀rọ̀ tì í yẹn síbi ẹ hmm, àlejò ń bọ̀ ń bọ̀ pẹ̀lú àrísìkí ẹ wọn dọ̀rọ̀ àlejò tó rojú kókó ń bọ̀ pẹ̀lú àrísìkí ẹ ọ̀fẹ́ kó kárìsìkí wọlé ẹ arákùnrin kó ti gbé mọ́nì tó lágbára rẹ̀ dìde nìyẹn pẹ̀lú bá ànábì ṣe ti rè wọn ọlẹ́mi ọgbà àlejò ànábì òjíṣẹ́ ọlọ́ ah, ànábì ni màmá àlejò lọ sallallahu alaihi wasallam arákùnrin bá délé aráalé kí láti dáhà ti lọ́dún nǹkan tí ó táwọn ọmọ àtàwa ni nǹkan tí ó tiẹ̀ táwọn ọmọ gan ló pè ọ̀fẹ́ ti ti wá mẹ́. Ah, àlejò anẹ́bìsì ní wò láti ẹ̀rí níbo ti pàwọn ẹnìyẹn yàní ta àlẹ́mu ìlèmọ̀dọ́rọ́sà ti di Muhammadu yá wọ́n kẹ́kọ̀ọ́ nílé kéwà nẹ́bí sallallahu alaihi wa ẹ̀rí. Ah, wọ́n fáyìí wọ́n gbàgbọ́ yìí wàhálì mú wọ́n tún nímọ̀ yẹn wàhásọ̀lù alàlè ìjàzá àti àlẹ́ ọ̀lìyà ìgbà tí wọ́n parí báyìí sàtífíkèsì first class ni wọ́n mú ní àwọn parí ẹ̀rí obìnrin náà bá gbà wọn ní àlejò anábì àlejò wa ni ẹ̀ dá sí kú ẹni nẹ́gbì mi àwọn ọmọ yẹn kù wọ́n lóru ó ṣe bí kó gbé nǹkan kaná yóò padà jiná. o ọlọ́run ọ̀hún aráàlejò wa yẹn mo nta ṣe fóun ni pé a gbóúnjẹ yẹn kalẹ̀ a sì bí ẹni pa afẹ́ yọ jẹun àwọn afaná wọ́n dẹ̀ ti fẹ́ kálejò bí yó subhanallah yọ ọ́ dáa báyìí ọlọ́run ti sàn tó ti sọ ọkọ àtìyàwó ẹ̀sà kù sí tí wọ́n tẹ́ ṣe yìí máa jọ ọlọ́run lójú pọ̀. ẹ ohun tí ò tó oúnjẹ ẹ ti fi gbà nẹ́bí ẹ ti gbà lè gbà nẹ́bí ẹ ẹ̀ tún láwọn ọmọ fún lóúnjẹ wọn ní báyà yẹn ti sọ kalẹ̀ yẹn ti ṣe sí àwọn ènìyàn ni wọn yóò fi ronú ara àwọn wọn a máa fún ara wọn lájú lọ ní wọn tí wọn nídìí wọn á dẹ̀ ti fẹ́ lómi kọ̀lọ̀ kẹ́rin bí kódà báwọn náà ní bùkátà ìbáwọn náà ni wọn ṣẹlẹ̀ subhanallah ògbé ọmọ àgbẹ̀yẹ lójú ooru ẹnìkan ló ń gbẹ́jú bẹ́ẹ̀ gbẹ́ báyìí omi dọ́dọ̀ rẹ̀ ọba lóhùn tó lẹ́nu tó ń gbẹ́ngbẹ́ ju tòun lọ wọn á tẹ́lẹ̀ ọbẹ̀ tó bí ìlọ́po mẹ́wàá làwọn fi dọ́dọ̀ ìlọ́po mẹ́wàá ó ti jáde láyé jẹ́ kí wọ́n dá padà sọ́dọ̀ àwọn tí yẹn báyìí gbogbo wọn náà fi kú nìyí. àlàwálé ní sáà tí wọ́n lè ṣe bí ọ̀gbẹ́ni ọba tún ní ká lè yọjọ kó báyìí ló tún máa rẹjú yóò máa jẹ wùwù yóò máa rẹ tó àpò ká lè jọ tó kú síbi kan báyìí àdúgbò síbi bíi mẹ́ta yóò láwọn ọjọ́ ń jẹun náà ni ẹ ọ ọ ló ń bọ́lẹ̀ náà wà á dúdú sẹ́nu. ẹ má kó bá mi hànàlá. tábàwọ̀ hadithi a máa rí ìtọrọ ìyá wa Aisha lẹ́yìn náà a sàrọ̀ nítorí pé gbọ́lá fún ìwọ̀n tí wọ́n rí lọ́dọ̀ rẹ̀ pé fóun dẹ̀ ti fẹ́ lómi òun tó dẹ̀ ní ẹ̀ nìyẹn wọ́n á fi òun náà dẹ̀ ní bùkátà tó wà fi fẹ́ lómi ìkẹta wọn ni yẹn bá rí lele musa sọdiki ẹni ọba bẹ ti sara ó sẹ bá kó ti sara bí mọ sáyẹ sara ọlágbó ń tó bá rọrùn lè yẹ ti sara ewo ni oníbàárà tá a fún lówó ìgbà tó ló ń wá yìí kéré ìjọ pọ̀ jù bẹ́ẹ̀ àpá sí bẹ́ẹ̀ tí mo fẹ́ sọ ọ́. sọ̀rọ̀ ni a tún máa gbé inú hadith yìí pé ńdọ́bà bẹ́ẹ̀ sì sàrà kó sì sàrà bí mo ṣàyà sàrà ọ̀làwé pẹ̀lú tó bá rọrùn fún kọ́lá àwọn kẹsàn bóyá ó kéré ni àkọ́kọ́ ìkẹrin a tún máa rí nínú hadith yìí pé ó ṣẹ̀tàn zikril ma'ruf ká sọ dáadáa tí ìyẹn bá ṣe káàbá fẹ́ fi ṣe fáàrí bí ìdí àṣírìkì a lè sọ ọ́ kódà a lè sọ ọ́ nítorí kẹ́lómi lè kọ́ṣe rẹ̀ àbẹ́ sì kẹ́kù iná wọn fi sọ wípé tó bá jẹ́ zaka wọ́n fẹ́ ká kéde ẹ̀ táwọn owó tó bá sówó ni o ní akéde ẹ̀ yìí pé lágbájá yọ mílíọ̀nù báyìí kì í ṣe pé àfẹ́ kó gba aládàá mọ́ ṣùgbọ́n torí ẹlòmíì tó lówó jù lọ tó lè ṣẹ́ owó rẹ̀ sí kọ́bọ̀kọ́bọ̀ fọ́ọ̀rù kí alágbájá lẹ lọ́yọ́ èmi náà ti ṣe báyìí lọ́dí yé ṣùgbọ́n ọ̀wá gbọ́dọ̀ wà ní ìṣesí pé à ha kíní ní ọ̀dọ́dọ̀ yín ni ẹ̀ tí wàá wí nkankan ẹ̀ sọ nkankan gbọ́ dọ́dọ̀ yín àti bẹ́ẹ̀ ni taari òfin jí sẹ́ni ìyá gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ o ìyẹn dẹ̀ sì léwu kí ọlọ́wọ́n ọba àlè kọ́lá fọ́sà lù wá ẹ̀já lè sọ dáadáa téèyàn ṣe ẹnìkan ní azimi ń jèlò ẹni àwọn onífúwánsá aláàtà àtàdó àwọn oní àjà ni wípé èmi wọn ti dáadáa ni ẹlòmíì tó ní sàárà àbí òun sàárà àwọn ńkọ àwọn adáàbì níbi sí wà ẹtí kẹjà ni yẹn tí ìbá ti bóyá kó lè fi yé yẹn yí pé àtọ́dá kí yẹn máa tọrọ àdúrà náà ní ti máa ń kẹ́yìn kí yẹn tọrọ tẹ́lẹ̀ ètò ò lè kẹ́yìn rẹ̀ lọ́dà bó kéré bọ́ pọ̀ gan. ìkàrún òun ni pé ọlọ́run ọba ń kọ́ láàyè hamu ilà ìdá ìdáhùn rahmanah ọlọ́run ò ní í ṣìkẹ́ nìkan àfàwọn ẹrú rẹ̀ táwọn náà bá máa ń ṣìkẹ́ yẹn. òun ló pa arábìnrin dàbídù mẹ́ta ni wọ́n fi ta lọ́rẹ ó dẹ̀ sì ti fọ́ ọmọ ní kọ̀ọ̀kan ẹyọ kan tó yẹ kóun náà jẹ ó tún lè fáwọn ọmọ ní bùkátà sí nítàánú bó ṣe tún fi lẹ́nìyẹn. ìyàwó àìsàn ọmọ afáàní nẹ́bí ní bàbá yìí kí ló jíjẹ ọlọ́run sọ jíjẹ ọlọ́run ní ọ̀ lákọ̀tì àìmọ̀ràn tó ń bá rẹ̀ yíya ha obìnrin aṣẹ́wó òjè ló tó dẹ̀ fi ẹsẹ̀ bàtà lọ bomi fún kí ni o fájá aṣẹ́wó dẹ̀ ni pé pé kò sí mọ̀bá lámọ́ rí òun ṣe máa rí ọwọ́ àrí ajá ajá ò lè kó sódò ajá sì ni ọmọ pé tó bá kọjá ládùúgbò ẹ̀yìn ọmọ ọmọlé ọkọ ni ẹlẹ́sà pa àti lè fájá sọdẹ ìgbéjẹ kámárà tí wọ́n bùn wá mi lára ti fẹ́ ìwọ àwọn kan béèrè béèrè pé tí wọ́n bá àlámà rẹ̀ ńkọ́ wọ́n bá kọ́ lẹ́kọ̀ọ́ ṣé èèyàn lè gbowó lórí ẹ̀ wọ́n bá gbowó lórí eléyàn ọ̀tọ̀ ni ṣùgbọ́n fún ajá gangan fa fẹ́ da àìnù rẹ̀ tẹ̀lé ọ̀fẹ́ ká gbowó ajá ẹ̀rí wọ́n lẹ́ni ẹni tó tajá tó gbowó ajá tó wá lọ fèrè lò bọ́ lọ́jà ṣé kọ̀ mọ̀kọ́ ajá náà lòún rò lọ́kàjẹ́ ajá náà ní lọ́kàjẹ́ ajá náà lọ́kàjẹ́. ẹ̀rí arábìnrin aṣẹ́wó fa ọdẹ sì rí ajá yẹn wọ́n bá sísà ń kórè odò yẹn báyìí ń kórè kò dẹ̀ lè kó bẹ́ẹ̀ orí kódò ní tóun bá kó bẹ́ẹ̀ ìparun ó dẹ̀ ń kórè báyìí tó bá tún yá yóò tún máa fún ilẹ̀ ilẹ̀ tómi ti ta sí yóò fún ah obìnrin àwọn òpè bóun bẹ́ẹ̀ tèmi náà ṣe tó kí n tó lódò yìí lẹ́ẹ̀kan ni bó ṣe mú bàtà nìyẹn ọba lọ fi gbomi lọ́la ó ti forí jì adẹ̀rẹ̀ ń bá wọn ọlọ́run wa gbogbo àwọn eléyà bá abẹ́ náà lọ́wọ́ ọwọ́ ní ọlọ́run torí àìláàánú lójú obìnrin ni wọ́n pè yẹn ó di mọ́lẹ̀ kò kọ́ lọ wọ́n dẹ̀ tilẹ̀kùn mọ́ ti kú nìyẹn sálá ni wọ́n wọ́n kẹ́ ń jẹ ní yàrá ra nítorí ẹ̀rí tó nípa bẹ́ẹ̀ àdìsí mi ta sùn mú lábẹ́ pàrẹ ọmọ gbogbo àwọn eléyìí lábẹ́ àtẹ́rìbíyàtú alùpùpùlùkìyà àbíkàtọ́ pé àtùlùkìyà àdẹ̀sí nídìí ẹ̀ kì í ṣe pé mọ̀ nìkan lásán kó sọ́kọlọ ọmọ lásán pé ìmọ̀ ìmọ̀ ìmọ̀ ìmọ̀ bá a ti ń kọ nínú àáfùn kọ ní ìhùwàsí ìbágbépọ̀ ẹ̀dá ni ò sí fáwọn míì ẹni pé kò sí bí wọ́n lè wà báyìí tí wọn ò ní yọ yẹ́ ọyẹ kí wọn máa ṣèmọ lára mùsùlùmí kí gbogbo àwùjọ tó bá wà kí wọn sì má gba wuyewuye ń parí kí wọn béèrè fẹlẹ sí onígbọn náà mùsùlùmí ni. ọyẹ kí yẹn mọ bí yẹn ó ṣe ámọ́là bí yẹn ó ṣe bá ṣe pọ̀ bí yẹn ó ṣe bá ẹ bá lò ẹni tó jẹ yẹn gẹrẹgẹrẹ àti ẹni tó jẹ yẹn pẹ̀lẹ́ mùsùlùmí gbọ́dọ̀ mọ̀. yọ mọ̀ wípé bí wọ́n bá bímọ níbejì wa wọn gbọ́dọ̀ jọra àwọn kẹ́ máa yàtọ̀ ni wọ́n lè rí lọ́dọ̀ ọ̀rẹ́ yìí tó le ṣe pé wọ́n fà á báyìí kò ní gbà ó sì lè yìí tọrọ wọn ò lè rí bákan náà ẹ kéèyàn wá súlé kéwúká ìgbà eléyìí ó ti fẹ́ le jù ẹbí kéèsì ìdá náà wọ́n fi mú wá tẹ́lẹ̀ ṣé ìbá ṣe ìtọ́ bá fẹ́ fún àfáà níkù àfáà lè le dànù wọ́n bá rí i pé kéwú tẹ́lẹ̀ yìí kéyìí kò lè lọ́jọ́ wájú onítẹ̀rí bàbá àfa wọ́n tún mẹ́sùn rẹ̀ wá nílé ìyẹn sì rí i pé ẹ̀kọ́ òun bẹ kò tún fara balẹ̀ lórí ẹ̀ eré ilé ìnáwó àlè lè dànù dáadáa yóò sọ pé tó ọ yà wá fún mi tó ti máa lọ kéwù rẹ bóyá wọ ọkọ dáadáa wọn fẹẹ tẹsíwájú díẹ̀ bẹ́ẹ̀ rí so nípa bẹ́ẹ̀ ìwúwàsí agbọ́dọ̀ mọ̀ lábẹ́rẹ̀ òun náà ni pé àwọn ọmọ wa à ń kọ́ àárẹ̀ wọn níwà náà nìyẹn ká máa gbé wọn mọ́ra ká máa kíìsì wọn òun ni báàbù mi ta adétọ́jú àádọ́ta yìí òun ni báàbù kóbìlà kóbìlà tó sèrìẹ́l ìmá kíìsì ọmọdé ajékèmí ọmọ máa fà mọ́yàn èwo ni bàbá kan bí kó fẹ́fẹ́ tó bá wọlé báyìí gbogbo ọmọ òdù ni ee gbúgbúgbúgbú ọ̀kílódé bàbá ti dé abẹ́ hẹ̀rẹ̀ wọn ò ní dé láyé tiẹ̀ kọ́sọ́kọ́ gẹ̀dẹ̀ tí mo gbé wá nì wọ́n sì lọ gẹ̀dẹ̀ máa ń ṣiṣẹ́ fún pé ní àwọn ọmọ ọkọ̀ wọn ò ní gbélé ni wa wọ́n ti bá ń bọ̀ ó lè mú kòkókò sáko wọ́n á di àrùn rẹ̀ jú ìrọ̀rùn rẹ̀ jú máa wọ́n gbogbo àwọn ọmọ ju eré kí ló dé àkùnrin ah, bàbá yẹn ti dé ìyá bẹ́ẹ̀ lóòótọ́ wọ́n máa ṣeré ọ̀kẹ́ níjọ́ pọ̀ èkó lè ka ọ láfààrọ̀ pé ẹsinmi wọ́n lè sinmi ẹsinmi wọ́n lè ṣeré wọn bá ẹ̀rí ojú ọ̀nà yìí fẹ́ sọ gbogbo adóbi fáwọn ọmọ tó yẹ hẹ̀mẹ̀ kíkọ́ àwọn ọmọ wa ju irú bàbá akẹ́jú kóòlì kò sí nǹkan tá à ń sọ fọmọ yẹn ju pé kóun náà yà bẹ́ẹ̀ o wọ́n bá dé sukù irú wọn ni wọ́n máa lọ jí ọmọ ọlọ́mọ mi ní kúkú wọ́n bá jọ jókòó báyìí ẹ̀ nímọ̀ wọ́n jọ jókòó kínní lọ́sà yẹn báyìí wọ́n àgbọn nínú ká báyìí yọ pàṣẹ mọ́nù yóò gùn nínú ká. àwọn máa wò pé a ah, kí ló dé bí ọ̀sùn kúrú alágbájáde yóò sùn fojú kúrú. kò sí ẹ̀ bójú gbé lọ́dọ̀ bàbá ẹ̀ nílé ni bàbá fẹ́ dúkú ẹ̀rí kóbla tó ṣe máa kíyèsí wọn ẹ̀mí ọmọ máa fà yóò máa rọ̀ mọ́ yẹn lọ́pọ̀lọpọ̀ gbà ló máa jẹ ara ìdá ìyá máa ń ṣẹlẹ̀ ńgbà míì tí ọ lọ tó kù bàbá bóòlù ó ti ṣe ìwọ ìwọ oníkanjú kó kanjú kó sí ìgbọ́ ọmọ mọ́ra àwọn yẹn kú ọ̀sá ọlọ́run ló sì mẹni tí ó ṣáájú ọlọ́run mẹni tí ó kẹ́yìn kódà bọ́bọ́ mu ọmú lọ́wọ́ kò yẹ kó burú tí bàbá òun jáde tí ó lo àsìkò tí ó fẹ́ pẹ̀lú bàbá rẹ̀ ọmọ yẹn ò sì ní fíìlì kó òun sì lọ́dọ̀ yà ó ọ̀sẹ̀ ìwọ títí ọ̀rọ̀ á rí bẹ́ẹ̀ ẹ̀ ó ń lé mọ́mọ́ o èpè yọ wà pẹ̀lú ẹ̀ báyìí ó sì tún máa gbóòórùn kó wà pẹ̀lú yọ̀ ẹ̀rí ojú ni lè fẹ́ sọ nípa ká máa ṣe kí ni ká máa kíìsì ọmọ ẹ̀rí ọmọ rẹ̀ bọ̀dọ̀ yọ̀ ó tó. حدثنا هنا بقى خلاص ايه حدثنا سفيان عن هشام عن عروه عن عائشه رضي الله عنها قالت جاء عربي الى النبي صلى الله عليه وسلم فقال اتقبلون سبيانكم فما نقدمهم فقال النبي صلى الله عليه وسلم او املك لك ان يزع الله من قلبك الرحمه سبحان الله àtọ́bí tí ọmọ akíyèsí ọmọ rẹ̀ ọmọ agbè mọ́ra àti kò sáànù lójú rẹ̀ ẹ̀dẹ̀ má gbàgbé títí ẹni tọ́lọ́run ó sì tẹ́lẹ̀ ní máa ń kẹ́yàn ó yẹ pé kò lè rí ìjà ọlọ́run. ọmọ òbí ni wọn tó àjàkánná kí ni pé tùmọ̀ rẹ̀ nípa nípa ọmọ yáyọ̀ pọ̀ irọ́ kódà ọmọ bí ẹ bá ń ṣe bẹ́ẹ̀ kú tó yẹ pé kó bá ṣe dáadáa lórí fún àwọn afáàṣẹ àti sítéèjì fún wọn gbẹ ní àtàwábù wà láì pa nínú ọ̀rọ̀ sẹríbíà lórí pé kíkọ lóye kíní ẹdọ kíá kíní wọn bá ń ṣe rè láàbí lè sa káfẹ àtẹlẹ àwọn afáà lọ́wọ́ àná àlùmọsọrí ọmọ ìsàlà ìmọkọ má pàṣẹ jùlọ kọ sí máa sọ di ẹ̀yìn lẹ́yìn tó máa bá a máa sọ fún wọn wá sọ di nǹkan tó máa fi ṣe sàkálò ìwọ́n kọ́ mọ ṣe dáadáa káwá fẹ́ fi yìn ó sì má jáde pé àwọn afẹ́ àgbọ̀nlá rẹ̀ pé kó rú nǹkan ṣe nǹkan tá a gbérù tẹ́lẹ̀ yóò wá bọ̀ síwájú tá a bá gé ṣùyà ṣíṣì nìyẹn ṣẹlẹ̀ òde fẹ́ ẹ̀rì kan wà nù hàníbi pé mọ̀ wọ́n ti dáná wàlẹ̀ ìsàmìnà ẹ̀sẹ̀ nìyẹn à ń ṣíṣì òbí nìyẹn. òṣèlè já sí wípé. káàkiri àwọn òbí pé kí wọ́n wá sí ìyára àbọ̀dọ́sà wọ́n dẹ̀ sì délé ẹ̀kọ́ kí wọ́n sọ béèrè lu ọmọ fún ọdẹ ìjókòó ń ọmọ máa dáhùn sínú rẹ̀ wá dùn àwọn àfúnlẹ́bùn lórí ẹ̀ irú ilé yẹn ni àwọn àfọ̀ndẹ́bí akànjá rẹ̀ ṣùgbọ́n ká àmàlà kọ́ la kó máa kẹ́kẹ́ ní ìmọ̀ ọmọ bẹ́ẹ̀ kọ́ máa ń sùn ní

wọ́n lè dé ìjọ ayọ̀ bisikíìtì àti dàbí ìdùn yẹn lọ́wọ́ àti lọ́bọ̀rọ̀ irú èyí ni wọ́n fẹ́ káfí rẹ ọmọ ẹ̀rìn kó bìlà tuntun bí yẹn wọ́n ní ọmọ ogun ni yóò tó wọ́n ní tòkì yá ni sọ fún wa ipá wa látọ̀dọ̀ ìṣá látọ̀dọ̀ ọ̀rọ̀ wa látọ̀dọ̀ yá wa àárín ìṣá ọ̀dì ọlọ́ọ̀tàlá àmìlá wọ́n ní ọmọ ogun kan lọ́mọ àwọn atọ́dọ̀ ànẹ́bí ìjọba sallallahu alayhi wa sallam ọwọ́ àǹdà ànẹ́bí léèrè wípé àtọ̀fà gbé lóhùn náà bébí yá anẹ́kọ̀ọ́ sẹ́yìn máa ń kíyèsí àwọn ọmọdé tọ́lá wa ń bí wọn o màá lọ kọ́ sílò àwọn kíyèsí wọn a máa rojú fún wọn ni a máa lé wọn dànù lẹ́nu ọ̀pọ̀ mi tó jẹ tó tó bá ti tó tó tó tó tó níjọ́ ọmọ bàjẹ́ fi wípé àwọn atáwọn àjọ wa àwọn sọ̀rọ̀ wípé ní ẹ nìkan wá àtẹ́rí ah, àbá dúdú jẹ́ bàbá fún ẹ ń sọ̀rọ̀ lọ́wọ́ ìyẹn bá fún mẹ́ gbogbo má bàa jẹ́ máa sì dùn mí lómi ní ọmọ bímọ ni ọmọ bímọ òun gẹ́rin máa kọ́ òun máa ń ṣe bẹ́ẹ̀ kò wọn làwọn bá nẹ́ẹ̀dì ń jọ̀gà lọ́lọ́lọ́ àrẹ sẹ́lá wọn bá fẹ́ sọ̀rọ̀ bọ́ mi kì í ṣe bọ́ọ̀tà wọn fẹ́ máa sọ̀rọ̀ hmm, àlẹ́bí ni kẹ́sì ọ àgbàfágbà nígbà yẹn làwọn bàbá yẹn tẹ̀ wá sọ pé àwọn ọ̀rọ̀ sí lẹ́nu tó wù gbogbo àwọn kẹwọn yìí wàá fi fọmọ ìkíìsì ẹ̀yẹn kì í ṣe pé kó bàjẹ́ ṣe ìbàdàn wájú kò báyìí wọn máa dá sọ̀rọ̀ òun ló bá àlejò kan. ẹ wà fún abdullahi ibùdó ọmọ ọlọ́jà lọ sí aláàánú fún wa ọjọ́ kò láàyè àwọn àgbàlagbà bàbá rẹ̀ ọmọ òun bẹ́ẹ̀ abdullahi wà wà bẹ́ẹ̀ àtàwọn àgbàlagbà náà wọn fún ara ẹ̀rí ìdíjọ́ ọlọ́wà ni igi kẹ́mi bẹ́ẹ̀ ọ ewé rẹ̀ ẹ jábọ́ lẹ̀ alọ́mọ ewé rẹ̀ rárá wọn ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀rí hànàwá. Abáwọ̀ àdúrà ìbọn àwọn ọlọ́run di ọlọ́ta lánàá wọn wọn làwọn mọ̀ tó jẹ mi. Ṣùgbọ́n àwọn àgbàlagbà lọ́wọ́ àgàlẹ̀ yìí kálukú wò lè ń mi. Ẹ dá mi lóhùn ṣé ẹ mọ̀ ọ́ ni? Ẹ mọ̀ ọ́? ni wọ́n ti kún Kò sí ní wọ́n sá fún ọ. Kò sí ní wọ́n sá fún ọ. Ẹ mọ̀ ọ́? sallallahu alayhi wa sallam gbàdá wa di pé wọ́n lọ ilé àtọ́lá ìfún mọ́rọ̀ wá gbọ́ fún dáàdì rẹ̀ yìí pé ó sì bá mi lẹ́nu ìpè gé ọ̀fẹ́ rí ah fún mọ̀rún ní ọba sọ númi ọba sí lù púpọ̀ jù àwọn àbá àwọn máa ń gbé sábẹ́ pé ọba wà láàrin àwọn àgbàlagbà ó yẹ kó lẹ́kọ̀ọ́ àwọn àbá àtọ́ kọ́ńkéwú nìyí ọmọ àwa dá sọ̀rọ̀ tí ìbá rí fún bá rí wọ́n fẹ́ yíwọ́ ìpè kìnnìyí tá a bá kó láàrin yóò yí wọ́ mẹ́yìn ọ̀dà èèyàn ọ̀dọ́gbọ́n kan ló ti pé èmi ti ra dìtì kan o ọ̀tún ní ṣèṣe pé onílò ní jẹ́ ń ṣàfihàn pé mo mọ̀jà fáì lọ mo wulẹ̀ kéwú lọ́dọ̀ ẹ̀ ọmọ oṣù bẹ́ẹ̀ fóun náà ni ìyẹn òun wulẹ̀ nídìí pé wọ́n na ọmọ oṣù bẹ́ẹ̀ fún lọ́dà mi sójú òtítì tí ó di agbára ọmọdé yẹn oṣù náà ni pé ìyẹn lè dọ́gbọ́n kọ́ ọ ẹ̀ta àbí kéèyàn sọ̀rọ̀ sétí pé mo sì rí hadithi kan ṣe kí wàá mọ kíní báyìí bí báyìí bí báyìí bí báyìí bí báyìí. wọ́n pe ẹ wáyé o hadithi tí wọ́n sọ lẹ́ẹ̀kan yẹn àwọn kan tó sì takò sí padà wà. wọ́n á ní à gbogbo àwọn ọmọ afojú sí la kí à àtọ́mọ yìí ti dà fà lọ́dọ̀ ó ti ẹ̀dúdú àmọ́ kí jà wà fà rẹ̀ lọ. gbogbo àwọn yẹn á kọ́ ọmọ wa lẹ́kọ̀ọ́ yẹn ìkíìsì ọmọ kò pé kọ́ ọmọ bàjẹ́ ibi tí mò lọ nìyẹn. lọ́wọ́ wọn kò yẹn tọ́lọ ọba mi sọ̀sọ́lá ọwọ́ sọ wípé sẹ́yìn máa ń kíìsì àwọn ọmọ yín sáláwọ̀ yìí kíìsì wọn o yẹn ni pé kọ́ ọmọ rọ̀ mọ́ ni wọn gbà lérò ni pé kò pé kó bàjẹ́ bí tó bá ti yẹ ká pè sákìyèsí ká lejú fún tó bá yẹ ká lejú èèyàn sẹ́yìn ẹ̀ tí ẹ̀ fojú kọ́ ọmọ rẹ ṣé pé wá tẹ̀sán wa rí yẹn báyìí kó sì mọ̀ wípé ìyẹn fẹ́ kí òun sinmi ìyẹn fẹ́ kí ìyẹn ká parọ́ nǹkan ẹ̀rí bí àṣà ọ̀sán náà àwọn olórin kìíní mọ́lù tí wọ́n lù sí yìí náà ni ọlọ́mọ tí ọba gbẹ́ náà kọ̀yẹ́ tí wọ́n fẹ́ náà bá wí ìwọ náà ti kọ́ mọ́ ẹ ojú kọ̀ ojú máa ń sọ̀rọ̀ ẹgbẹ́ tó ọba wò báyìí àti gbàgbọ́ yẹ pé oníkóhùn ti jà báyìí ẹ̀rí. àti sọ̀sálàmà sọ wípé a àwọ̀ àmúlíkù à ságbára mi ọ̀wá ti ká ni ẹ̀ ṣé kìí ṣe pé mo ti ní kápá kí n sọ pé ọlọ́run ọba ti yọ ìkẹ́kọ̀ọ́ lẹ́ni rẹ̀ ẹ kí ìsìn ọmọ rẹ ẹsẹ̀ wọn lọ́wọ́ fún ọ bẹ́ẹ̀ tó kọ́ ọmọ fíìlì tó wù ní bàbá kódà tí wọn jẹ́ mẹ́ta náà tí wọ́n jẹ́ ọmọ mẹ́ta kò gbé kan sí kò gbé kan ẹ àtọ́sí kọ́ wá tún gbé kan ní kó so mọ́ ọlọ́run báyìí mọ́ àṣànà jẹ́ kí wọ́n mọ̀ pé alùsùn ọmọ yó rí eré yóò dé. àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó wọ́n bá sáré wáwá ẹ̀kọ́ nítorí ọgbọ́n kan lòun ò ní gbé ló gbé kan sọ́ọ̀tù ló gbé kan sósì àwọn alẹ́kọ̀ọ́ kan so mọ́wọ́ lọ́rùn báyìí wọ́n á dì wọ́n lọ báyìí. ìrànbá wa dé ọmọ àlùkẹ́ àbì àbì àbì àbì bó ti yẹ kó rí nìyẹn. èyí kò sì gbé wọn ní kọ̀ọ̀kan. ẹ̀rí ẹ̀jẹ̀ ká fi àwọn ìṣe yìí àdéhìí tá a dùn bẹ́ẹ̀ òun ni àdéhìí ninety one ọ̀yà. حدثنا أبو اليمان قال أخبرنا شعيب الزهري قال حدثنا أبو سلمة بن عبد الرحمن أن أبا هريرة قال قبل رسول الله صلى الله عليه وسلم حسن بن علي وعنده العقرع بن حابس التميمي جالس فقال العقرع إن لي عشرة من الولد ما قبلت منه أحدا فنظر إليه رسول الله صلى الله عليه وسلم ثم قال ما لا يرحم لا يرحم سبحان الله ẹ wà gbọ́dọ̀ tá a rìn bí aziz aláwọ̀ fúnfà tó bọ́ síbi ìkejì àkọ́kọ́ àgbọ̀yé tá a bá ń bẹ̀ ni pé tẹ̀kíbílù lè ń sáni hádà wàládì yìí ń sọ̀gìrì wájibù hànàlá wọ́n tọ̀ bá sì máa ṣe máa ṣe o tọ́wọ́n bá ti ń sá fún tẹ́lẹ̀ sọ fún pé ẹ́ I am your father èmi ni bàbá ẹ̀ mi ni bàbá ẹ̀ àná abúlé táwọn kò ṣe bí bàbá tẹ́lẹ̀ lọ́wọ́ ṣe ń jẹ tọ́ba ti délé lónìí èmi ni bàbá ẹ̀ má bẹ̀rù ọlọ́wọ́n ti máa ń sá fún ọ tẹ́lẹ̀ ni ẹ̀rí kí bàbá kí ìyẹn kí sí ẹ̀rẹ̀kẹ́ ọmọ rẹ̀ kékeré wájú dẹ́gbẹ̀rù aláwájú ṣe ṣọ́kàkọ́ wọ́n rọ́ọ̀mẹ́tì wọ́n lọ́bọ̀ lójú ọ̀nà kí ni o lójú ọ̀nà ṣọ́kàkọ́ àánú àtikẹ́ wọlọsẹ àti wíwẹ kódà ajé kọ́mọ lè béèrè ọ̀rọ̀ lọ́wọ́ èèyàn bóyá yẹn lọ yá apá alápẹrẹ a lè wá sáyẹn ṣètò láti tí yẹn bá sábà lára yìí tó mu lọ́sẹ̀ à mi ò mọ̀ bí n ṣe bá wọn sọ̀rọ̀ ojú wọn báyìí ọmọ asọ́nà mi kàkà kàkà. nínú àgbáyé kejì dábàá mi àdéhùn aláàkọ́ ti náìtì yẹn wọn ní pé mahabbatul qaraba kéèyàn nífẹ̀ẹ́ mọ́lẹ́bí sunnatun sunna ni o. ọba àjọkùnrin ọba àjọbìnrin ẹ gba sọ níbi ọmọ tá a lọ lánàá ẹ sáà ọkùnrin ọmọlọmọ jẹ ntọ́lẹ̀ ntọ́lọ́sẹ̀ fẹ́ fún yẹn ló fún yẹn ọdẹ ti wà nínú ayàgbé ayàgbé okùn mọ àdínẹ okùn láti di bàbá yín ni ọmọ yín ni ẹ ẹ ìwé ló máa ti ní láǹfààní bẹ tó sọ àwọn oríṣiríṣi àwọn tá a ti ẹ̀rí hadithi tí wọ́n á kà fún wa lábẹ́ káwa àwọn ọmọ wa àgọ́lẹ̀ yẹn wọ́n bá wa sọ̀rọ̀ wípé ṣọ́ọ́ìbù fún wa ní òrùlá tọ̀dọ̀ zọ̀rọ̀ yìí wọ́n ní abu ìyẹn náà bá wa sọ̀rọ̀ pé wọ́n ní wípé òjíṣẹ́ ọlọ́run hasan ọmọ níjọ́ tó wá ẹ̀ níjọ́ yẹn ẹ̀kẹ́ láti láì wọn tó àtọkọ gbẹnu bọ lẹ́nu o lè má kọlu wọn má kú yọrọ bọmọ bọ ẹkẹ rẹ àwọn olókìsì tọ́lá tó sálákì hasan ọmọ ali níjọ yẹn kẹdẹrí aláàtúrọ ọwọ pẹ̀lú ibùdó hamid àtẹmíní ọjọ́ kò tí ń jọyọ bọkọ lẹlẹ àkàrà àkàrà wa sọ báyìí pé ìnẹlẹ àṣàrà tàmínà lẹwàlẹ ọmọ mẹ́wàá lèmi ni.

tọ́wọ́ la lè pẹ́jọ́ bọ́yọ́ la náà lọ́ọ́ jáde láyé hànàlá ọlọ́run kọ́ bá ní kẹ́ àǹtí wa kẹ́ àǹtí Halima ọlọ́run kọ́ bá ní foríjì ọlọ́run kọ́ bá ní kẹ́ wọn. wọ́n ní wọ́n ń ṣe àwọn ìṣesí kan ó sì kó sùn kan tí wọ́n ó kú báyìí ẹnìkan wá jẹ́ bí aládùúgbò wọn ọwọ́ àfi tọ́kàn náà àwọn ọmọ ìyá tó jábúrò rẹ̀ létí wọ́n á pè ọdẹ ti ṣe nì ọwọ́ àdóṣù kan lọ́wọ́ bó ṣe jáde láyé nìyẹn subhanallah ọkọ yẹn wá ń sọ wípé ọba kú sáájú oṣù kan inú òun ò jẹ nígbàjẹ òun sọ fóun sí i ṣùgbọ́n lásìkò tóun ṣe ń fíìlì fóun níyàwó báyọ̀ ọlọ́run á fi kọ́ta àwọn bàbá mi kí à ń bí wa náà àwọn náà mo rí wa kọ́kọ́ lo lábínú fún ní ìyọ̀dà lọ sí wọn sí tẹ́ńgẹ̀ àwọn bàbá mi forí jù wọn kọ́ bàbá mi kẹ́ mo lọ́ọ́ lálẹ́ ìfẹ́ jù oníyìí náà ni o tètè chẹ́ǹjì kó fi lè já sí bó ti padà sàmúsẹ súnà yẹn tó di ẹ́ńsìn o lè dọ̀la ní ti kásìkò tó ọba ti délé lálẹ́ yìí ọgbọ́n mọ́mọ́ra dáadáa kí sí ẹ̀ níbi ẹ̀kẹ́ rẹ̀ ẹ̀rí àgọ́ yìí sábà nù hadith yẹn òun ni pé kíkí sí ọmọ min al-ahli al yóò di ara lé ṣe pé àlè fẹ́ra wa ni o ìyá yẹn o ọmọ ẹ̀gbọ́n ọba béèyàn ẹ tó hmm, lè padà fẹ́ ọ má kì í sì rẹ̀ o bàbáwo bàbá yẹn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó lè fi jọrú ipò fàtímọ̀ sí àlè ìrìnàbí tọ́ọ̀lì májọba mi ogun lórí ẹ̀ ọ̀rọ̀ bó ti rẹ̀ yóò jáwé èyí tẹ̀ lè ṣe kíni o tẹ̀ lè fẹ́ra yín ọ̀sán lè fọmọ ẹ tí ì ti kó yíwọ́ àti wèrè tí wọ́n fẹ́ sọ ọ́ tẹ̀ lé mi ń jẹ wọ́n ní ní England ní kí àwọn ọmọ rẹ̀ báyìí adẹ́sì wọn báyìí yóò sì ní kí wọ́n wá bóun ṣe wọ́n tó wá tó kọ́ ọmọ twelve years lẹ́nu ijọ́ mẹ́ta ní kí wọ́n wá bóun ṣe nínú ọmọkùnrin rẹ̀ wọ́n á ní olóhùn tí ń ṣe bẹ́ẹ̀ ti pẹ́ ọkọ̀ ẹgbọ́ báyìí ọ̀họ́ ọdún ìdí àtẹ́gbèrè lòún fẹ́ yà ó ṣùgbọ́n kò sí ohun tó lè fa léyìí ju pé ìròmọ́ rẹ ni sásìjú bá ti wọ̀ mo fẹ́ padà kẹ́yìn rẹ̀ náà nìyẹn ìgbà ọmọ mi ọmọ mi ni ó lálàáfà pé pé àníṣe sálákì ti Fatima tá a máa ń gbọ́ ọwọ́ rẹ̀ ní o pé pé ń gbẹ́nu bọ́ lẹ́nu o ọ̀rọ̀ díẹ̀ sì ọwọ́ ẹ̀ ní o kíkí ìsìn ọmọ mi náà láti lè mahari nínú àwọn aráalé àti mahari ó ti pa àlè fẹ́ àtàwọn míì wọ́n lè dá bá ṣe bẹ́ẹ̀ á jẹ́ ṣàpápá àánú àti kẹ láàlè lẹ́gbẹ́ wọ́ṣẹ́ ọ̀rọ̀ kéde ti gbádùn ọba tí ń ṣe bẹ́ẹ̀ sẹ́nu rẹ̀ bá ti ń mọ́ kókó má sí mọ́ má ti ń kàn mí ọmọ rẹ ní tòótọ́ ẹlòmíì ya bó rẹ́ o gbọ́dọ̀ ti rí bó ti ya o ti ya wẹ́ẹ̀ wẹ́ẹ̀ ní tiẹ̀ bẹ́ẹ̀ má wulẹ̀ ṣe é mọ́ ọgbọ́dọ̀ jẹ́ ṣàkọ́wà ajẹ́ ti kíni o ajẹ́ ti ìkẹ́ lásán àbí tàánú àgbọ̀yìn láàyò sáré orí ọ̀rọ̀ àná àdẹ̀ní sẹ́lẹ̀sìn ẹ̀kẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba àti máa kẹ́yìn hádà ọ̀sọ̀lọ́lọ́ ọ̀sẹ̀lẹ̀m ọba àti àwọn ọmọdé wa lọ́dọ̀ rẹ̀. Thank you láwọn ọjọ́ ti lọ ẹja gbọ́ béèrè jẹ́. ọ̀yà alákọ̀ọ́kọ́. ìbéèrè mi ní ti pẹ̀lú àwọn kàkà tí ó wà nígbà náà sì jẹ́ bóyá ó fẹ́ ní ìlàpá ó fẹ́ ní ìdè pẹ̀lú ẹ̀sìn wa tó nípa iṣu fáírọ́ọ̀sì wọn lọ́jọ́ ẹ̀sìn ìgbóra fáírọ́ọ̀sì. tó àkọ́kọ́ àwọn ọ̀nà tí máa ń gbà transmit pọ̀ tó wọ́n á ní yíra pé ọwọ́ bíbà lásán gan máa ń pàtó ló kó mú ẹlòmíì tó yà yé báwọn yẹn wá ń bẹ̀rù wá ń bẹ̀rù ìdájọ́ lóṣooṣù tá a bá báwọ́ lórí pé à ń bẹ̀rù pé wọ́n máa bá yọ. tó yẹ kejì òkú títí táwọn ìjọba tẹ́lẹ̀ ti ti sọ pé bóyá ẹ̀ńdọ́ bá kú bóyá wọ́n máa tún nínú ìmí tó lórí pé kí ni ẹni tó bá ti rí mú lè bẹ̀rù wá tó kù tí mo ní bá ń mọ òwe àti ẹ̀rí mọ́sálà ẹ̀bólà bápólà ni wọ́n ń pè tí wọ́n ló lè ju èsì lọ. ó lè ṣe pẹ̀lú ọ̀rọ̀ àkídà o. àkọ́kọ́ náà ẹ mọ̀ pé máa ọkẹ́ wa fi ká wa òun ni pé lára àìdí wa àìsàn kò kí ń rìn. ọ̀dà tá a bá sọ pé rìn ẹni sọ́dí ẹ̀sìn ọlọ́run ní máa mú àìsàn wá kákọ́ tún gbàgbọ́ wa sí lábala ilé yẹn. ìkejì ọ̀hún ni pé ẹni tó bá wá mú tó bá kú wá dáná sun ààrẹ dáná sun ó gbogbo bá bá ti sin náà láti kálẹ̀ bá gbàgbé kọ́ bá pa mùsùlùmí ìkẹ́lọ́dẹ̀ tí máa jẹ́ fún kọ́ bá pa fèfèrè àtúnjẹ́yàwó. mọ̀rọ̀ nìyẹn ti yé ìkẹta oníwòkòwò kó bá wílé ni. pé omi yọ òun ní kíkà lóko fi wẹ̀ tó tún gbóná sùhánàlá ọlọ́run máa jẹ́ àwọn náà àwọn ẹni tọ́lọ́run ni wọ́n wọlé ọ̀pá sọ́nù rọ̀mọ̀dán pé wọ́n á tún omi gbóná wọ́n ní kábàá á fomi gbóná kábàá fi sùhánàlá ẹ̀rí ìgbà táwọn máa gbọ́ á lọ́rọ̀ yẹn kádẹ́sì má gbàgbé àti sinagogu mọ balẹ̀rọ ọmọ alájà amúsí kí ásì má gbàgbé títí yẹn bá gba adágbígbá gbọ́ tí wọ́n fi rán nẹ́bì ti pẹ̀lú ẹ̀ torí bẹ́ẹ̀ ọ̀ àkọ́kọ́ àti ó sí àní dáná sun á ní o ìkẹta nípa àyàfi tá a bá gbọ́ lẹ́nu àwọn dókítọ̀ tí wọ́n ti ní gbọ́dá nígbà kẹ̀lé ń pa wọn. wọ́n yóò sọ̀rọ̀ wákà lọ. tóó ẹ gbogbo ẹwà ẹ̀mọ̀ kan. ọlọ́run ahụ. àlejò alákọ̀ọ́sà lọ ẹ̀sùn ìjọba ìgbìmọ̀ kẹwàá. ọ̀rọ̀ bíbọ̀wọ́ á bọ̀wọ́ o àdígbàgbọ́ wa gbọ́dọ̀ dúró tọ́tí yẹn sì inú mọ̀ tí wọn làwọn gbà pé rìn kì sáà sì yẹn nìkan wọn ní rìn àìní ìyá tí wọn ní rìn ẹ̀ńtọ́lọ́ máa dẹ̀fẹ́ fún mú ní òmù ọlọ́run kò lọ. ṣé ìgbóná àgbọ̀dọ̀ gbàgbé rẹ̀ àgbọ̀dọ̀ gbàgbé rẹ̀ ẹni tó bá pa tó bá jẹ́ mùsùlùmí ṣàhádà ẹni tó bá dẹ̀ pa tó bá jẹ́ kéferì ìyá ló tún jẹ́ fún yẹn. a gbọ́dọ̀ nígbàgbọ́ pàṣẹ máa rìn ẹni tọ́lọ́run bá fẹ́ kó yóò mú náà ní kọ́sọ́gbọ́dọ̀ ẹni dà náà àríkùmá náà. náà ọ̀tọ̀ lélẹ́yìn ẹni tó bá gbọ́ pé ìgbóná wà ń lu kan ọ̀gbọ́dọ̀ lọ́rẹ̀ tó di é tó bá dẹ̀ ṣẹlẹ̀ nílùú déyẹ wá yẹn ọ̀gbọ́dọ̀ jáde mọ̀lọ́ bẹ́ẹ̀ ti gbọ́ bẹ́ẹ̀ látàrí oúnjẹ lẹ́lẹ́kọ̀ọ́ wá ní wọ́n fẹ́ lọ ságbègbè yẹn wọ́n ti ní kéèrè ìwọ ni wọ́n. sọ́dí ẹ̀sìn ẹ̀hẹ́ ìwọ ni òṣùgbọ́n yàtọ̀ síbẹ̀ àìrọ̀ ọ̀rọ̀ ti yé àwọn obìnrin náà lè sálámà tí wọn tún wá bọra wọn lọ́wọ́ sọrí kò làwọn náà ṣùgbọ́n ìwọ ọkùnrin ọgbọ́dọ̀ tó bí lọ́wọ́ tọ́wọ́ nù àdéhìí wípé tọ́wọ́ rẹ bá fi ọwọ́ obìnrin níbi tó ó burú ju kó gúnlẹ̀ ọkọ̀ tí ọlá tẹ̀lẹ̀ wọn kọ́ wá ní ogun àtẹlẹwọ́ ẹ̀kọ́ dẹ̀ jáde sójú mi ló burú ní pẹ̀lú gbọ́wọ́ rẹ̀ lọ kí ọwọ́ obì olómi náà. a ti sọ nínú ọmọ náà pé wọn máa tẹlẹ báwọn tó bá lówó wá pẹ ọdún mélòó la dẹ̀ pé. wọn á kírun àwọn tó lẹ dáadáa gẹ máa pẹ kálọ àlọ pẹ ń na náà dáadáa á padà wíìnì wọn lè padà dẹni kẹ là wọn á pẹ̀lú pé máa pé mo ti dára báyìí mo ti dára báyìí náà kì í yá yìí á ni ni gẹ́gẹ́ bá àwọn ẹgbẹ́ rẹ̀ ni ọ èèyàn ní kẹnu bọ̀ lẹ́nu ìyẹn ní kìsì o ìyẹn wàá gbóòórùn rẹ̀ náà ìyẹn máa gbóòórùn rẹ̀ ìyá kìsì ìyá gbóòórùn rẹ̀ lọ́sí yẹn sì kéré pé wọ́n kẹnu bọ̀ lẹ́nu lẹ́rẹ̀kẹ́rẹ́ ní oṣù wọn ìyẹn wàá gbóòórùn rẹ̀ ló gbé báyìí tó gbóòórùn rẹ̀ náà wọ́n ti máa ń lo súnmọ́ ẹ̀yìn náà wọ́n àwọn àti lọ ẹni ọlọ́run àbá àfáà súnmọ́ ẹ̀ka tó jẹ́ ẹ̀dá rẹ̀ wọ́n ti fẹ́ ń bá àtàlẹ́yìn sọ̀tún lájà àtàlẹ́yìn. Abubakar Siddiq síbẹ̀ nígbà tó dé ó kí sí ẹ̀ ó dẹ̀ ṣe kí ni o gbé báyìí ó gbóòórùn rẹ̀ lórí ẹ̀ gbóòórùn tó di lọ́sẹ̀nu ọ̀rọ̀ àtúntàn sí ìṣẹ̀lẹ̀ àkóró ara ló fi sọ́lá ń bẹ̀rẹ̀ yìí lọ́wọ́ àdúgbò kì í ní ọ̀rọ̀ náà. Now. Bẹ́ẹ̀ni. owó yìí ti pọ̀. bàbá gbadagbada níbí báyìí bàbá gbadagbada ẹ máa rántí láti pàkó ó dẹ̀ sì kọ́lé lórí gbadagbada dàdá gbadagbada dàdá ó dẹ̀ sì kọ́lé bẹ́ẹ̀ ni làwọn ọmọ náà tẹ́lú wọn ẹjẹ́ ká tẹ̀lé sí àfún wọn. tó di táwa tí wọ́n tẹ̀sí tí mo bá ní sọ́lá ń sọ fún àbá wa hakim bin hizam ó ti tán kó máa gbà iná nígbà wọ́n bá ti gbà á pọ̀ tó bẹ́ẹ̀ ní ẹ̀rẹ́ tẹ̀ tó kí ló máa sọ kí sí kò fẹ́ yẹn èèyàn sọ fún sí tọ́ba lè yí púpọ̀ jù náà Ah, ah, àti ìmọ̀mọ́rọ̀ rẹ̀ ti máa rí o lọ́wọ́ sọ sálá sọ pé lẹ́ni gbà tó bá wù kó múlẹ̀ díẹ̀ tó bá wù kó mú púpọ̀. náà bọ́lá ti gbà tó bẹ́ẹ̀ nínú ẹ̀rẹ́ ti máa tó àmọ̀mọ́rọ̀ rẹ̀ ti máa rí. wọn wúlò fáwọn ẹlòmíì wò sí lọ parọ́ pé ara rẹ̀ ò le. sára. ẹ tó jẹ́ obìnrin láti rí àtẹ̀fẹ́ báwo ni ó lè ní. ìbọn bàbá yẹn yìí yóò torí ọjẹ gbogbo olúwa yẹn ìyẹn lè fọwọ́ kẹrẹ ni o tó ti ń sìn tó kọ́ má jẹ ti ṣàkóà tó ti ń sìn ẹ á dídì mọ́ yẹn ti ń pọ̀ jù lọ́wọ́ tó rọ́pọ̀rin máa jẹ ṣùgbọ́n ìyàtọ̀ sẹ́ni dídààmú bá ìdààmú dùn máa ń bẹ́ lómi o wàhálà yẹn wọ́n máa ń ṣẹlẹ̀ wọ́n bá sọ pé ó mọ̀lẹ́bí gbàdá ti Sudan dé nínú òbí kẹ́kọ̀ọ́ báyìí ọ̀bọ̀ fáfá ló tún nà bó tó so mọ́ mi nìyẹn ní ìsìmọ̀ gbé òde òde nìyẹn. èké láti ọjọ́ yìí dẹ́ẹ́dẹ́ kínní kan aládùúgbò dẹ inú rẹ ti dùn akọ́ni ọ̀kọ́kọ́ lè rọ́gbọ́n tó dàbí tó jí ń kú àwọn olùmíláyìn náà lọ́sàárẹ̀ ṣe yóò sáré ìwọ ọ̀dẹ̀ ti bímọ pé ojú òde nìyẹn pé owó rò pé yọ̀ọ̀sẹ̀ para pé aláàtì ah, ṣe dáadáa lẹ́sẹ̀ kíní kan ó ní kíní báyìí ó bá ti gbẹ ah! ìyàwó ìyàwó. àwọn òbí láì lè yọ̀ ọ̀dẹ̀ tí ó fi padà mọ̀ pé ojú òun ṣe yẹn kò sọ fún náà ọ̀rọ̀ lè rí kúkú jẹ ìlọ́ta rí sí rí kúkú àti tó fi wà lọ́wọ́ tọ́ba jẹ́ dùnú bẹ́ẹ̀ wọ́n yàtọ̀ síbẹ̀ èèyàn ò kì í náà èèyàn lè mú lọ́wọ́.

níta ń bẹ yẹn kí yẹn sọ òdodo yẹn kí yẹn sì. ẹni sọ ni pé kì àwọn àbá yẹn wọ́n ń lé àwọn èèyàn kẹ́ni wọ́n ń gbàgbọ́ àwọn àgbàlagbà àbá yẹn lẹ́gbọ́n alẹ́gbọ́n ti alẹ́gbọ́n mi. tí wọ́n ṣàtàkù rẹ̀. láti ju èlé ní irú ẹ̀rẹ̀kẹ́ tẹ̀lẹ̀ nílé èkó ẹ̀rẹ̀kẹ́ fún wọn ti ti fi kú rẹ̀ tẹ́ wọ́n á kó lè wọ́n ti rí mọ́lẹ̀ wọ́n á ti wá àti abáyé ẹni fẹ́ pé ìdánilọ́ yẹn pé ní àwọn ọ̀dọ́ tó jẹ́ ọmọdé pé kò lọ́jọ́ ó yẹ fẹ́ láwọn ní ìlànà rẹ̀ nìkan ní àwọn àgbàlagbà ní wọn lọ gbé á pé nǹkan bẹ̀rẹ̀ sọ wọ́n sí ọjà. ẹ tẹ̀lé tí yẹn bá fẹ́ ṣe ìpínlẹ̀ yẹn ádàbò ni irú ìgbà tí yẹn fẹ́ sọ̀rọ̀ yẹn èyí ò jẹ́ ní sátáwọn àfáàyàn rárá ọ̀rọ̀ ni ò sí ìyè rárá èyí ò ní ta sí wọn wọ́n sì sọ wípé ìfèrí ẹni yìí kò lẹ́sìn kò kí ń ṣe mùsùlùmí ọgbọ́dọ̀ sí báyìí àwọn mùsùlùmí ọgbọ́dọ̀ sí jẹ báyìí ìyẹn máa sọ̀rọ̀ bíi fún yẹn kẹ́ ń sọ̀rọ̀ pé ẹni yẹn ọ̀lẹ́nu ń bí báyìí tó ti yé níbẹ̀ yẹn àwọn bàbá àfa àtàwọn ògbọ́jọ́ ní súnlẹ̀ yẹn wọn àwọn àtàjì lẹ́sẹ̀kẹsẹ̀ fíà ah, àwọn ló ti yẹ ká pàtí èsì yẹn kò yẹ ká gbà ọ́ ṣùgbọ́n tó yẹ kọjú pé àwọn àfa àkẹ́ ń dákẹ́ tó ti yé ń kò ní ìdí tọ́jú ẹ̀ pamọ́. sọlọ lọ